dàbí pọ́ ọmọ fẹ́ máa mú mi. kò burú mo ràn jù mo ràn jù ẹja máa gbà. Ah! Ah! Ah! Ẹ̀lẹ́ ẹsẹ̀ iná ni ah, ah. ẹ wò láló ń pè ẹ wà padà lé pẹ̀lú wọ ẹ lọ lè sọ fún baálé mi ọmọ ti mú mi o o eh, ò sì lè délé àwọn òbí mi mọ́ àmọ́ wọn ò wálé agbẹ̀bí láyín agbègbè ibi tá a wà yìí tí wọn yà sí bímọ ah. so gbọ́n ah, ẹsẹ̀ ẹsẹ̀ ẹ wọ àwọn àdó ti wọ̀nyí eh, eh, lálẹ́ òun pé. wo kò ní burú fún wọn lọ́rọ̀ ìgbẹ́rù méjèèjì kò jẹ́ àlọ́ mo lọ rí gbé mi ẹsẹ̀ yìí náà ni àmọ́ wọn ò rọ̀jú àti ẹ̀rẹ́ ni dára lóhùn lójú ilé gba agbẹ̀bí fún un. ohun tí mò ń wí látàárọ̀ ẹ sì síra yín n ó bì yín sí i mo pé èkuru tí a ṣe lánàá tí mo pé ẹ lè tọ́jú pé baálé mi ò jẹ́ lẹ́nu tá ń lọ jíjẹ nù. ìyàwó àwọn ni hmm. èmi ò kí ń jalè ìyàwó ló máa ń jẹ nǹkan bá àwọn. ìwọ kọ́ òun ní òjijẹ hmm. òun ní kì í ṣe òun. wọ́n ló jíjẹ sẹsẹsẹsẹ ń bá wọn rìn àná hmm, bẹ́ẹ̀ bá rí bọ́sì eréje eréje eréje kì í ṣẹnu eku mo bá ń bẹ̀ o apọ̀ ọmọ èèyàn ni o ẹ wá ń tì síra yín kò burú ẹ mọ̀ tí síra yín dáadáa mo mọ tí wọ́n ṣe fún yín ṣé mo mú yín mú ọmọ ni àmọ́ ìsì ẹrú tẹ ẹ jẹ́ náà lẹ́fẹ̀ẹ́ múra yín wọ́n padà síse ẹrú yẹn fún yín ṣe gbọ́. èyí ń ra mi ọmọ sẹ́gbọ́n. ìyá mi. ẹ ibú yín kẹ kó sì kẹ bú ó lè pè ní mọ́ gidi mọ́ gidi bí èdè mọ́. kí ló ṣe ẹ̀yà àti àwọn. òun dá wọn lóhùn ṣé bọ́ọ̀n ranù ni wọ́n. ibi àwọn náà ṣèkúrú lánàá oníkálukú sì jẹ́ èyí tó sì kù rè mú ní kán lọ rè tọ́jú rẹ̀ torí bàbá yín nífẹ̀ẹ́ èkuru bó bá délé ni wọ́n ó gbé fún wọn jẹ ó jẹ́ pọ̀ pé ńgbà ńgbà yín èdè di èkuru ọ̀hún wọ́n sì ti yín yín yín wọ́n sì ń jẹ tọ́mọ́. ẹ ẹ ó lè jẹ ikú ni o mi ò bá wọn ni. ṣé ibi ọjọ́ orí mi gbede yìí n ò mẹ́nu eku yàtọ̀ sí apọ̀ ọmọ ènìyàn ń fún ìkárẹ̀ jẹ ni olè ni wọ́n bọ́ ti ṣe mọ́ ń ṣe ni bó ṣe ẹran dídí náà ni bí wọ́n ṣe jíjẹ náà nù wọ́n sì máa fi egbò èkúté wọn ò fi sínú oúnjẹ fún wọn jọ kan wọn ò kú dànù ni bẹ́ẹ̀ ni ẹ dákun. olúwa dà o. ìyá mi o èmi àti akíntúndé fẹ́ re ìgbáradì díje jù. kí wàá ní ti akíntúndé nù rẹ. ìyá mi bá mi òótọ́ ni ajọ́ ń lọ sóde ijó ni nítorí pé ẹ ti mọ̀ pé ibi tí akínwùmí bá wà ó máa ń wù mí kí n wà bẹ́ẹ̀ àti pé mi gan fúnra mi mo ti ń kọ́jò ah, oríṣiríṣi jó ń bẹ lẹ́sẹ̀ mi ẹ̀wù kan <laughs> mo jọ bàbá mi bí wù mí mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mi ló jọ. lójó bí kò tó jésù. àbẹ́ ah, rí nǹkan jọ bàbá mi wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wò mí mo kú mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé bí ìgbín bá fà kára wọn àtẹ̀lé lọ́rọ̀ yẹn méjèèjì ṣùgbọ́n <laughs> Akíntúndé ìwọ ni mo bá lọ́rọ̀ ọjọ́ máa sọ ọ sí i o mọ̀ báyà àbúrò rẹ ti ní abẹ́tílù lẹ́gbẹ̀ẹ́ ògiri kan ti ń tẹ̀lé. bọ́bá yẹ ó dọ̀mù nìyẹn gẹ́rẹ́ mi jẹ́ sáàmù kò bá mi. kò tó ń tàn ẹ wò ẹ máa gbádùn ara yín. bàbá mi àbẹ̀rẹ̀ ẹ má pẹ́ o. ẹ mọ̀ jẹ́lé oṣù ẹ tó wọlé o tẹ́ ẹ gbọ́ ẹ mọ ọmọ ní tẹ́ ẹ ṣe o. adìkan ìná. àbí tọkọtìyàwó lọ́mọ ń ṣe. ìrẹ́pọ̀ tó dán igi tá a fẹ́ sẹ́ nínú igbó ìlé ni ó pọ̀ ọwọ́ àfẹ̀mí nìkan lẹ̀ mú à ń da sẹ́sẹ̀ làbákẹ́ làbákẹ́ ọmọ làbákẹ́ kí ló wá ń rò tó le tó yùn. Ah, kì í tí mò ń rò pọ̀ àlá tí mo sọ fún ọ wípé mo mọ́ ọ láwọn ó jẹ́ mọ̀ pé mo tún lálọ́ òun mọ́jú mọ́ òun. àlá. ní tí mo sọ fún ọ wípé bí mo bá ti ń sùn báyìí nínú ilé olówó ni mo ti mọ́ bára mi sísùn tí mo tún sùn lónìí báyìí nìkan inú ilé olówó ni mo tún bára mi àmọ́ ńgbà tí wọ́n bá lajú báyìí inú ilé akúṣẹ́ rọ́ndọ̀rọ̀ ọdún àwọn ẹbí òfu ẹbí rọ̀rùn téèyàn tiẹ̀ lè fi tọrọ ẹbí inú ẹ̀ ni mo tún lajú bára mi. Ah, wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ mo ti sọ fún ọ pé kò yé mọ sọ̀rọ̀ òdì bá mọ́ kò sí báwọn òbí èèyàn sì béèrè láyé òbí ẹni yóò ní bí ẹni àti wípé kì í ṣe wípé ya bàbá mi ò mọ̀ ṣẹ́ṣe tàbí ya mi ò sì mọ̀ ṣẹ́ṣe bá bọ́n ṣe kọ́ nù. bọ́n ṣe kọ́ kí ni tí ẹ̀ dúró nù tó bá jẹ́ wípé mo bá bàbá mi láyé mi mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ wọn wípé nígbà tí gbogbo aráyé tó ń fi àárọ̀ wọn tó fi ń ṣiṣẹ́ níbo làwọn wà kí làwọn ń fàárọ̀ tiwọn ṣe tí gbogbo ẹbí títí wa tó fi jẹ́ wípé inú òṣẹ́ ìyà òṣì rándanrandan ìráre yìí làwa wà. Ah, ọmọ làbákẹ́ rántí pọ́bìnrin làwa náà o bó bá pẹ́ tó sì jìnnà wa náà ó bì í mọ́ ọ kò dáa bó o ṣe ń fẹnu sọ̀rọ̀ sí. wo wo wo bẹ́ẹ̀ mi ò bá bímọ èmi ò ní bímọ sínú ìṣe àtìyàwó àti pé bí mo ṣe wà yìí bí wọn bá fọkọ wò ọkọ tí ò bá lówó èmi ò lè fẹ́ ah ọlọ́mọ jẹ jìyà kẹlẹ́dàá mi ò mọ jìyà wo ẹbí ìṣe ẹbí òṣì ẹbí rárá kódà olórí ibú ni ẹ. wo ọmọ làbákẹ́ mọ̀ hmm? sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o sórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi mọ́ pàmùkúrú pẹ̀lẹ́ o. ó gbọ́ wo ilé ìgbọ̀n ò tiẹ̀ wù mí lọ ó dàbí pé kí n mọ̀ gbénu gbòyè ó sì wá mọ̀ gbé inú igbó inú igbó ò ṣe fún yàn. Ah, inú wọn bí mi ni. wọn kò lè tó òun kò lè. ẹ eh, làbákẹ́ ò mo tiẹ̀ ní wọ́n bí wọ́n lè rè béèrè kan sórí pé akínwùmí ó ti mẹsẹ̀ ẹjọ́ òun dáadáa jù wá lọ́wọ́. nítorí sọ yìí àníjó tí ọ̀gá wa ń kọ́ wa ìwọ orí pákíbùnmi tí mo ti mọ̀ ọjọ́ dáadáa ju gbogbo wa lọ. ju ta ni lọ. gbogbo wa. Ah, àbórí rẹ ò pé ni. Ah, ó sì sọ pé pákíbùnmi mọ jójójè mi lọ. <laughs> mo mà wá dáràn akínwùmí oúnjẹ ó jè mí lọ ah, ah. n lè sọ ti gbogbo ẹ̀yin tó kù ó lè mọ̀ ojójú lọ ṣùgbọ́n èmi ah, nígbà tó rí rí òbu yóò ṣe wá mọ ojójú mi lọ irú ọ̀rọ̀ rádaràdà wo ni. tí ẹ wá dúró náà mo mọ̀ wípé ò nífẹ̀ẹ́ mi pé gbogbo eré tó mọ́ bá mi ṣe rí ojú ni pé alábòsí ni alábòwòrú ni ọ́ tí ẹ bá ṣe wípé alábòsí ni ọ́ ó sì wá sọ wípé kí wù mí mọ̀ jójè mi lọ lẹ́mi tó jẹ́ wípé gbogbo ara mi báyìí ní mo fi jó ní mo fi gbogbo òdì mi ní mo fi jó jọ̀kí lélẹ́yìn ní tó fẹ́ fi jó tí ó fi jójú mi lọ alábòsí alábòhun ooru torí mo mọ̀ wípé bó bá tún dáàrin àwọn èèyàn bó ṣe mọ̀ sọ́ra dáradá káàkiri kánú pé ah akínwùmí o tó bá mọ jójó ju gbogbo ẹ̀yìn tó kù lọ kò mọ jójó jèmi lọ ṣé o ti gbọ́. àmọ́ èmi àti ẹnìkan náà la wà níbí ṣé wàá rí nǹkan wá ní ìsọfúnra rẹ. sórí mọ̀ràn tí mo fẹ́ gbọ́ ni wípé títí títí tí tá a fi kúrò nínú igbó ìlú kó o mọ̀ bá sọ̀rọ̀ mọ́ kó o tiẹ̀ mọ̀ dáa kọ mi tá a bá débi tá a ti ṣẹ́gi tí n o bá o le tó yùn. ó le jù bẹ́ẹ̀ lọ bí mo ṣe tí mo sọ ń ṣe o kó o mọ̀ rò ọmọ làbákẹ́ làbákẹ́ ẹ gbà mí ṣé kìí ṣe pé wọ́n ti fi nǹkan kan ọmọbìnrin làbá ẹ̀ tó jẹ́ pé tiẹ̀ ìlara ìlara ìlara náà ni ṣá bẹ́ẹ̀ bá bá sọ̀rọ̀ báyìí òdì òdì ni ó mọ̀ gba gbogbo ẹ̀ sí. ẹ eh? ah ẹ nà. ni ìpàdé ọlọ́jà àtàkùn mi. àbí ibo ẹsẹ̀ ijó tọ̀gá ní kí n fi wẹ̀ nínú gbáradì ìdíje ọ̀hún kọ́. ẹsẹ̀ ijó ẹbí mo bá wà sọ wípé n ò gbẹ́sẹ̀ ijó mo n ò gbẹ́sẹ̀ ijó dákun ṣé bàbá ńlá bàbá ẹnìkan wà tí ó wù mí sí. Ah, ah, iyún náà ti wá pọ̀ jù. bí gbogbo ẹni sọ̀hún dákun ṣé mo pè ẹ́ sọ̀rọ̀ mo ní o dá sọ̀rọ̀ mi. ó mọ̀ gan o sórí bàbá ńlá òun ó di ijó mi sórí eléyìí ó kọ o ó di dandan kó o kọ gbogbo owó tí bàbá mi ti ń ná gbogbo wàhálà ta ti ń ṣe lórí ìgbáradì díje ọ̀hún ìwọ ló wà bàjẹ́ ìyún ò lè ṣe é sí. ó gbà mí lẹ́nu ó Ọdí bọ̀ mi. Ọdí bọ̀ mi. bá mi lọ bá mi lọ bá mi lọ. bàbá rẹ̀ sì rèé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mi bàbá rẹ̀. iye ìkàkà tuntun kù náà nù láti ìgbà tẹ́ ẹ ti dé láti ń gbìyànjú àti ṣiṣẹ́ àmọ́ bẹ́ẹ̀ ti gbọ́mọ ìwá látàná náà láti ń gbìyànjú ìkankan ò ṣe òun ló mú mi gbọ́mọ ìwá sílé iṣẹ́ nígbà yìí ṣe rí ọmọ yìí ṣe bí ìwọ gangan nìyá rẹ̀ gbogbo gbogbo ipá mo ti ṣà látàná kò yí padà ah. àmọ́ inú mi wá dùn ìwọ nìyá bàbá rẹ̀ sì lé ẹyin kò fún okùn kọ̀ọ̀kan táàkì ẹyin ìwọ ìyá fi kínní kọ ọmọ yìí lọ́rùn. fi ikọ̀ lọ́rùn báwo ló ṣe à ń ṣe báyìí. mo fi ikọ̀ náà ní musa sọrun rẹ̀ dáadáa. ẹ fi yí kọ́ra rẹ náà lọ́rùn ẹ fi kọ́rùn kọ́rùn fìkọ́ ọ̀nù ó sì máa ma bẹ̀rù yín wàá gbé orí ọmọ sókè gbé sókè. olùsọyè olùsọyè olùsọyè lórúkọ tí ìfún jẹ́ alànàkáyé alànàkáyé alànàkáyé lórúkọ tí ẹ̀rọ ń jẹ́ omi tẹ́lẹ̀ tó ti lè fẹsẹ̀ wá olórúkọ tá à ń pè yìnyín àmì òṣèlú mọ́nìkà ẹ̀jẹ̀kẹ̀jẹ̀ ò padà síbi tẹ́jẹ̀ ti wá o omi ò padà síbi tómi ti wá ẹyin ohun burúkú kó dẹ̀ yìí lórí ẹ̀ ìwọ ọmọ lágbájá pé orúkọ rẹ ti báyìí. èmi akínwùmí ọmọ àdùnní. kó wá gbéra sọ kí iye rẹ ó sọ ó yá gbéra lẹ ẹsẹ̀ ní síwájú agbẹ́ni ni ènìyàn méjì ń jàdùnà kóróyà kóróyà bí agún ìkẹlẹ̀ tí ń sọmọ bíbí àgbọ̀nì rè kún ìkẹlẹ̀ tí ń yọ ṣẹbọ lẹ́yìn ìjọsìn ọ̀run mi yà pẹ́rẹ́dà ó sọ ìkẹlẹ̀ ìdáṣọ pupa ó lẹ́sọ̀ pupa kì í bókun lọ sísà o àtùpà ìwọ ò ní kú ó yá gbéra tọ. akínwùmí yá dìde. nílà sọ. bàbá kò mọ dọ́wọ́ bàbá kò mọ dọ́wọ́. akínwùmí o mo ní onídé nítorí ẹsẹ̀ ní síwájú agbọ́ni ni ènìyàn méjì ń jàdùn ògbóróyà ògbóróyà adé agún ìkẹlẹ̀ tí ń sọmọ bíbí àgbọ̀nì rẹ̀ gún ìkẹlẹ̀ tí ń yọ ṣẹbọ lẹ́yìn ìjọsìn Ọ̀rúnmìlà pàdà ó sọ ìkẹlẹ̀ dáṣọ pupa ó dáṣọ pupa ìbókù lọ sísà ẹ̀ṣọ́ pupa Akínwùmí ó dáṣọ pupa lónìí o wọn ìfẹ́ fẹ́ gbọ́ àsìkú akínwùmí ń dé. akínwùmí akínwùmí mú bàbá ẹ mú bàbá rẹ ẹ jẹ́ kí bàbá rẹ ó fi kọrùn kí bàbá rẹ náà fi kọrùn. akínwùmí. Yeah ẹ mọ wà láàfíà yín lọmọ òun lórí ẹ àwọn agbọ́n mi ní ń wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ olùgbòǹgbò yìí ń sọkọ òkúlù tó ìlẹsẹ̀ ọ̀gẹ̀dẹ̀ èyí tó kọ́lé kan tó di ayé tó kọ́ kan tó di ọ̀run ó ní àgbò gìrìsà kó lè bá òun wòtò di ọ̀run kó fi sílé ayé lẹ̀ ìwà kí omi ò ó wá ní àgbò gìrìsà kó lè bẹ́ẹ̀ wọlé òdi ọ̀run kó fi sílé ayé lẹ̀ ó yẹ akíwùmí ìgbé ayé ni ó jẹ́ o akíwùmí o. akíwùmí ah. akíwùmí Akíntúndé ló ń pe àfihàn mi. Akíntúndé mi ewo mo fẹ́ sún ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́ kan ni. Ah, Akíwùmí ìrìn àjò tí bàbá mi ò mọ̀ tí ìyá mi ò mọ̀ Akíwùmí ṣó fẹ́ fi mí lẹ̀ ni. ẹ̀gbọ́n mi ṣé bí mo ṣe wà nínú ìnira ìtẹ̀yìn lọ́rùn ìdẹ́jẹ́ mọ́ ọ lọ. ẹ Akíwùmí kò tẹ́ mi lọ́rùn ẹ tó bá jẹ́ ti pé kára lè dẹ̀ ló ṣe ń lọ Akíwùmí Akíwùmí mo yọ̀ǹda. Akíwùmí o akínwùmí akínwùmí akínwùmí akínwùmí bàbá kò dáhùn bàbá kò dáhùn bàbá. ẹ wò mí. ẹ àárín ní bàbá. ẹ̀kọ́ ti fojú mímu hàn báyìí o bẹ́ẹ̀ ni ẹ rí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ jókòó yìí ẹ̀yin kọ́ ni òbí ọmọ yìí o. àwa kọ́ lòbí rẹ̀. ẹ̀yin kọ́ lòbí rẹ̀ bẹ́ẹ̀ ni èmi mo bí nǹkan mi o ah, ah. èmi mo bí nǹkan mi bàbá rẹ tí mo sì bí fún rẹ. ifá ìpúrọ̀ ọ̀pẹ̀lẹ̀ yìí ṣèké àfi bí atọ́kùn rẹ̀ ò bá mọ fá bẹ́ẹ̀ ni mo sọ. èjẹ́ mi ń sọ fún ọ yí òdodo ọ̀rọ̀ ni èyí méjèèjì yìí kọ́ lẹ dáṣẹ ọmọ tí ń bẹ lórí ìdùbúlẹ̀ àná. bàbá wọ́n pè mí mo bí nǹkan mi. bá jẹ́ èyí lẹ ní ṣe ní ohun tí ẹ gbé kọ́rùn ní kankan tọmọ rí ìbí ayé ẹ̀rẹ́ o ẹ̀yin òbí lẹni méjèèjì tẹ́ ẹ̀ ń mú kọ́rùn kọ́rùn yìí tó bá jẹ́ ẹ̀yin gidigidi lẹ dáṣe ọmọ yìí ọmọ yìí ó gbéra sọ. bàbá èmi mú bí nǹkan mi bàbá rẹ̀ sì rèé bàbá èmi mú bí mo ní bàbá rẹ̀ rèé bàbá. bẹ́ẹ̀ bá sì ń fẹ́ mi ọmọ yìí lò látòní sí ọjọ́ mẹ́ta lónìí ẹ rèé bá mi wá òbí rẹ̀ wá nulẹ̀ mi ọmọ yìí ó fi gbáyé o. ìyá èmi mú bí nǹkan mi èmi mú bí nǹkan mi mo yàn lé n ò lójú méjì pẹ̀lú ọkọ mi. àti jẹ́wọ́ jẹ́jẹ́wọ́. Ah! bàbá mi ẹ ṣe tí ẹ ṣe <laughs> wọ́n wá ewé wọn jẹ́ fún yín. àṣẹ àṣẹ. bàbá ṣé mi ká yọ̀ǹda mi. irọ́ ah! ẹ ní sùúrù. Ah! ẹ wà fi kí n lọ. ìyá tí ò ń ẹ mọ̀ gbé bí o. wá mm. arákùnrin bàbá kí wù mí. Ah, bàbá sẹ́nu tẹ́ dálẹ̀ báyìí. irọ́ mo ní ibà ìkúrò ọ̀pẹ̀lẹ̀ yìí ṣèṣe ah, àti bá sọ́kùn rẹ̀ ò bá sọ̀tọ̀. mà ah, ṣe o hmm, aláìmọ̀ká màkà. burúkú tó ń tẹ̀ rán àsọmọ tí ń tọ́ lájẹjọ́ yà sọmọ àlè ni èmi hmm. èmi ló dé èmi ló dé kí lọ wá sí. Ah, ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ní sùúrù wọ́n ló kù kì í wó ruru káwá kò sì sí ti ń bọ̀ lókè báyìí ilẹ̀ náà ni ó forí sọ. ó sì á ní ní sùúrù sọ lè gbàrú ẹ mọ ó ti rojọ fún yóò ti rojọ fún ọ. ẹ farabalẹ̀ gbọ́n. èyí sì máa bá yín sọ bẹ́ẹ̀ mi àtàyà mi bá ń jà lọ́wọ́ bẹ́ẹ̀ ń bá débẹ̀ ṣé ẹ lè bá mi sọ̀rọ̀ ni àbí ẹ gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kí n mọ́ gbọ́ ni n ò fẹ́ o ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù o. nígbà tí wọ́n fẹ́ yà o. Ah, ah. mo ti ní bọ̀ lókè tí mo sì ní kẹ́ ní sùúrù kẹ́ ní sùúrù. sọ́ọ̀lì gbà sọ́ọ̀lì gbàrú ẹ̀. Ah, eh, mm, ẹ farabalẹ̀. yóò dáa fún ọ ya mi jàre. ẹ̀gbọ́n mi ní sùúrù ah, mo sì ń bá yín sọ ẹ̀gbọ́n tèmi ìyàwó yín ìyàwó mi tó ń ṣèyàwó tiyín kì í rìnrìn kùnrin bó bá lọ bí ọjà ẹ̀ báyọ̀ bá ti ti bí ọjà rẹ tó gbọ́njẹ fún yín tán ń wọlé lọ́yìn lọ lè sùn ni ẹ sì mọ̀ pé gbòòrò ni mí ń bá lọ gbòòrò bí tí mo ti mẹ́mu jẹran ọ̀gbẹ́ káàkiri ìyìn tí ìbá pàdé ní horohoro bìkan tó ń ṣàgbèrè. èyí tó wá ṣẹlẹ̀ ńkọ́ ẹ wá jẹ́ n sọ kí n kọ fún yín o. ẹ mọ̀ pé ọmọbìnrin nígbà tí ó bímọ ìrìn àjò ló bímọ sí. abẹ́ ti gbàgbé. ní tí mo fẹ́ sọ fún yín nù pé ẹ kúkú wá lọ sí ọ̀dọ̀ agbẹ̀bí tó bímọ sí kẹlẹ́ lè ṣèwádìí àti pé pàápàá ṣe é mọ̀ pé ìlọlọ́lé babaláwo wọ́n sì sọ fún yín pọ̀tún la bẹ́ẹ̀ bá ti débẹ̀ ọmọ yóò kú o. ó ti yé yín. ń tẹ̀lé lọ bó ṣe sọ òun àmọ́ bá a tá àròjù tó sọ̀rọ̀ ń sa yánmọ̀yánmọ́ ni. Ah, ẹ rò tútù ẹ̀gbọ́n mi. ó dáná. ẹ wò má jà fẹlẹ́yìn. sọ́ọ̀sì wájú. ẹ̀gbọ́n mi ní sùúrù o. sọ́ọ̀sì wájú ah, ó ti tẹ̀lé ọ torí wọ́n lọ́mọ bẹ̀. ẹjọ́ dìrọ̀lẹ́ ká tó mọ̀ ọ lọ. ìrọ̀lẹ́ làá tún lọ. Hmm. ó dáná. ìyẹn ṣe ń bá bọ ọkọ mi. ó dáná. Hmm. Ah. ọlọ́run àjọ o yà á tútù ọ̀rọ̀ yìí o. Thank eh. you. ẹ̀mí ajáwé sọlá ajáwé ìṣòro. eléwé bóò ni. ẹ ìjọba bìnrin eléwé ẹ báwo ni ara kíwọ̀n. ojú ìbùdó tọ̀ mí jẹ mo wí lẹ́yìn mọ́mọ́ ojú ìwọ ni àbá ọmọ rẹ yá. èmi lè gba kíwọ̀n. Ah, ah. ẹ̀gbọ́n ni òrè àdúgbòlè olódùmọ̀lẹ̀ èyí ló gbé òkú ọmọ wa kí n wí ọ̀nà ẹni gbé òkú ni èrè ọmọ yìí ti fẹ́ kú kò tó ní ìṣẹ́jú méjì ìṣẹ́jú márùn-ún á kú ó bá tiẹ̀ lọ́rẹ́ nì torí ìgbín gbé wá ó sì wà ní ẹsẹ̀ kan ayé àti <laughs> àtẹsẹ̀ kan ọ̀run. lùkúlùkù agbé ọdẹ. mo bò ló ibi kú ni ẹ. wọ eléwúrẹ láyé ẹ ni mo sọ má tún pe akínwùmí ní òkú mọ́ ó gbọ́ nǹkan tí mo sọ. òkú ni èrè ó ti kú tánná sẹ́yìn ọ babaláwo ṣèlémí òkú pọ̀ mo lọ́rùka kílùkùlùkù bá a gbé ọ kò kọjá àyè rẹ sí ọmọ olèbèlèbè jẹjẹ ọmọ wẹ̀ kúrọ́ ọmọ ẹ̀ẹ́n àwọ̀ rẹ̀ ni mèé ṣe. bí o bá kọjá yẹn màá dán olóòka màá jẹ́ okú wà nọ̀tọ́. eléwúrẹ́ wàá jẹ́ kí n sọ fún ẹ gàgùdà òun lọ̀gá ọṣọ́. bẹ́ẹ̀ òun lọkọ àjẹ́ kí babaláwo tó sọ pé òun yọ ìgbàdí òun fẹ́ nọ dàgùdà dàgùdà. ọfẹ ọfẹ ọfẹ ọ̀fẹ́ ọ̀fẹ́ lókè gàmí lọ́rùn wà gàmí lọ́rùn torí mo yóò múra ni mo kú lókè gàmí lọ́rùn á kú lónìí o kí èkú màá fún lóògùn èkú èmi lókè lọ́rùn màá jí màá fún lóògùn èkú o dáadáa ni o. ẹran àyà wa. ǹlẹ́ o. àdúpẹ́ ẹ̀yà wa. ẹ kújọ́ mẹ́ta o. ẹ dákun ẹni rírí ọ̀jẹ́ ni mímọ òrojú yìí rí. ìyá wa ẹ wojú mi yìí dáadáa. mo rí ọ n ò rántí bí a ti mọ́ra. lóòótọ́ ni wọ́n ìyá wa èmi láàrin ìrìn àjò ọjọ́ sí tẹ́ ẹ gbẹ̀bí fún yìí mélòó àwọn arántí inú arìnrìn àjò tó bímọ sọ́dọ̀ mi yàn yín àwọn tí mo gbẹ̀bí fún òun ló ń ka n ò rántí rẹ mọ́ kò burú ìyá wa níjọ́ náà lọ́hùn àwa méjì la bímọ yìí tẹ̀sí gbẹ̀bí rẹ̀ àmọ́ ìjàmbá ńlá kan ṣẹlẹ̀ níjọ́ náà lọ́hùn <laughs> níjọ́ náà ní baálẹ̀ ìlú yìí ló kú baálẹ̀ agbábíàkà àmọ́ ah, ah, ah. tí rántí. ìjọ náà wọ́n sì lẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ jáde mọ́ iye mi bọ̀. ó ti dà bẹ́ẹ̀ yá wa hmm. ó sì ti dà báwọn bẹ́ẹ̀ lórí ìyá àsẹ́yìn lẹ̀ ń gbọ́ bí ọmọ àlè. èmi ọ̀gbẹ̀ bí ọmọ àlè o gbogbo ọmọ tí wọ́n ń bí sákàtà tèmi àyàn ọmọ ọkọ ni ọ̀sán máa lè ẹ ṣeun ìyá. Hmm. láti bí ọgbà ọdún sẹ́yìn tí n ti ń tọ́jú ọmọ àlè nínú ilé mi só kó rí báwọn. ọpẹ́lọpẹ́ bàbá ta lọ sọ́dọ̀ rẹ̀ ló jẹ́ mọ̀ pọ́n máa lè mọ̀ tọ́ látijọ́ yìí rẹ́gí tí ó sọ ó lọ́dọ̀ yọ ọ̀ṣun nǹkan lòún bí sí láfi ní ká wá ayọ̀. Elédùmarè mo mọ̀ dúpẹ́ o mo dúpẹ́ tó jẹ́rú ọjọ́ èyí ó bá mi láyé o irú àwọn ọjọ́ tí n retí kó bá mi láyé rèé kí n lè yanjú gbogbo ohun tí ò yé èèyàn arákùnrin fọkàrà rẹ balẹ̀ sórí ní tá ẹ bá wá òní yìí náà ni ó yanjú ìyàwó rẹ kìí ṣe rìn kúrin o kò rìnrìn àrè kò sì gbóyún àlè wàá bọ́ ọ ó ní bó ṣe jẹ́ lọ́jọ́ náà lọ́nu kìí sì ṣẹ́jú èmi náà àwọn ọmọ kàkà tí mo kó tira ni àmọ́ gbogbo tí ó yanjú yó yanjú lónìí. àbọ̀rọ̀ mi ò yí o obìnrin tẹ́ ẹ jọ bímọ sí àyínjọ́ náà lọ́hùn inú ìlú wa ní àyín ní gbé ń tiẹ̀ mẹ́bọ́ ọmọbìnrin méjì ni mo rántí òní náà gbogbo ẹ̀ ọ̀yanjú ì ń lò dé tẹ́lẹ̀ ni ń lò dé awo ni àmọ́ bẹ́ẹ̀ ṣe dé bá mi bígi bá ti rélugi tòkè rẹ̀ lápọ́ọ́rẹ́ ẹ̀jẹ̀ á lọ arákùnrin fọkàn rẹ balẹ̀ ìyàwó rẹ ṣe ń rìn kúrin o ìyàwó gidi lọ́ọ̀dẹ ọkọ ni gbogbo tí òye ń yóò yé yín lónìí ẹ fọkàn ara yín balẹ̀. èmi ò ní gbà o èmi ò ní gbà ni èmi ò ní gbà o. Ah! ẹ ṣe máa ṣe bá fún mi ṣé torí pé wà ní àbálá ẹ̀ máa fi àjẹ mi ẹ ṣe àbágbó jẹ gbọmọ ọmọ olórí burúkú là àbágá mi kí là gbórúkọ ọmọ olórí burúkú tẹ̀ gbé kíkà. ẹ ẹ gbé gbogbo ẹ̀ sọ̀tà lórí ibú àbí wọ́n lórí ibú àkókò bí ó sàn jùlọ dáadáa ọmọ lọ àwọn ẹbí ẹsọ lórí ibú o ọmọ lórí ibú kọmọ lágiri tẹ ń gbé kí n lọ mọ o tí ò lọ mọ ẹbí lọ mọ tí wọn kẹ bẹ rí kúrì. ee panu rẹ mọ ọmọ lásán ìkejì ajá bí bámọ ní ti fi ọsọ sùn dànù ah. ọmọlábí tá a bá ràn. ẹ lọ́kùnrin tó ń tóbi lọ́jọ́ orí mi sọ́tọ̀ mi lọ́jọ́ orí sọ́tọ̀ mi gbọ́dọ̀ mágídí mágídí òsì ẹni ló ga wa gbọ́jọ ẹgbọ́jọ ẹgbọ́jọ lulẹ̀ ẹlọ́gọ́ fọ́nkọ́rẹ́ ọ̀pọ̀ ọ̀nù sàwé nù èmi lọ́mọ tó ń kẹ́sẹ́ sórí oúnjẹ lọ́sẹ̀ ń sunkún. ṣé kò tó torí. ó ní ìfúnra dáradára bíi tejò. kò tó torí. Mm-hmm. ẹ ẹ bọ́kà ọ̀rọ̀ aláàjá mọ́ ilá ni o. Eh. tí ẹ bá yẹ kó ti yàtí mo lọ wọ̀ tó rọ̀ mọ́ ilá ni etí ìbá fún yín tí ìbá ń jáde lọ mo lọ ń tiẹ̀ sọ gbọ́ mo bì ní. ẹ̀rọ ìdàpọ̀ ṣé máa kọ́ láti ní mo máa ti ṣe mú yín àṣà ìbẹ̀rẹ̀ ni o. kí ló ṣe kí ló ṣe kí ló ṣe kankan fún mi. ìyàwó ẹ mọ̀ bí ní oje. ìyá Àlàbákẹ́ ìgbé òlo tó fẹ́ fi gbogbo wà páǹlé rẹ̀ ìlẹ́nu ìwọ àtọmọ tó bí leléyìí sórí ọmọ téèyàn ń ṣàdúrà fún lójoojúmọ́ kì í tí ìrọ́ náà lọ tó wá wí ètè èèyàn fi gbogbo ọjọ́ ṣépè fún sórí gbogbo tí òbí bá ń sọ jáde lẹ́nu lórí ọmọ a máa ṣe àdúrà ni ọmọ ṣe fáwọn ọmọ ìmọ̀ ṣépè fún ọmọ. ìyá wa bó ṣe wà eléri ibú ọmọ ni yìí sì gbàdúrà kí n jèrè rẹ. ẹ wá pé mò ń ṣépè. ẹ kọ́ sùúrù bíyàn bá ṣàdàgbà yín máa ń yí ogun jà ni ah, ẹ mọ̀ sí pé fún mọ́ sẹ́ gbọ́. mo ti gbọ́. bó la gbọ́ yìí gbàdé tẹ̀yìn sí pé fún ọmọ. ìmọ̀ sí pé ìyá wa ṣe ní làbọ̀ kẹ́ ń bẹ lẹ́kùnlé ń. wọ́n ah, jèrè rẹ̀ ọmọ ni ọmọ ilé yìí ọmọ tó ń pè ilé jèrè ilé yìí. ọ̀dà kò burú wo gbogbo nǹkan ló tiẹ̀ padà báyìí ní ìwọ̀n ṣe nǹkan mi ò padà bó o bá ti rí o ṣe nǹkan ẹ̀. ó kù sí ọ lọ́wọ́ ètò mi wá bá wá gan-an yálà bá yóò dáa fún ọ ọ̀rọ̀ ò ní dàrú o ẹ̀yìn làbákẹ́ ń kọ́ gan. ńbẹ̀lẹ́kùnlé. ńbẹ̀lẹ́kùnlé. Hmm. ọ̀dà bá wọn. ǹjẹ́ ọmọ ojú arábìnrin tó dúró tì mí. kódà n ò rí wọn rí pàápàá. ẹ ríra rí sórí níjọ́ kìíní àná tó bí làbákẹ́ sọ́dọ̀ mi obìnrin tẹ́ ẹ jọ bímọ sọ́dọ̀ mi ń gbà náà. mi mi mi mi rántí o ọwọ́ àmọ́ tó gbé wa lónìí báyìí sórí ọmọ tẹ́ ẹ bí lọ́jọ́ kìíní àná tẹ́yìn méjèèjì bí ọ̀sàmọ̀pọ̀ bí ilẹ̀ yìí méjèèjì bí àwọn ọmọ ọ̀hún wọ́n ti wọ́n yí pọ̀ mọ́ra irú wa bú àwa nù irú wa bú wo ni. ṣé ọkọ ìṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ yìí ni ọkọ ìṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ yìí ni. sọ̀rọ̀ ṣe ooo fara ìyá wa. ẹ àṣàkẹ́ ni àmì tẹ́ kó fún mi tẹ́ ní ìfibà àwọn ọmọ lọ́wọ́ mo ti fi bà àwọn méjèèjì lọ́wọ́ làṣàkẹ́ bá rẹ̀ bẹ̀ lórí èyọ́ ọmọ ti dàpọ̀ yá wa. bẹ́ẹ̀ kọ́ ò yá wa àbí kémi ni mo sì ọ̀nà yá wa kò rí bẹ́ẹ̀ o. sórí yín ò burú ṣé ẹ mọ ní tẹ̀ ń sọ lẹ́nu sá ṣé ẹ ń tẹ̀ ń sọ lẹ́nu sóyé yín ọmọ dàpọ̀ lẹ́yìn méjèèjì wá kiri máriwo lẹ́ ń pariwo nulẹ̀ tẹ̀sí mọ̀ pé àwọn ìyá ọmọ méjèèjì ń bẹ nulẹ̀ ara ń tà ń sọ rèé o ṣé ẹ rí pé ẹ̀mọ́ sẹ́yìn ń ṣe kẹ́ ẹ wí ọmọ méjì tí ká ẹ fàmì ọ̀tọ̀ọ̀tọ̀ sí kálukú lọ́wọ́ kí kálukú lè dọ́mọ tiẹ̀ mọ̀ ńlẹ̀ ṣe tí o ẹ ẹ rò pé ń ṣe mí ni bẹ́ẹ̀ yẹn bá ṣe sìn yẹn ni yóò ṣe sinra rẹ̀. ẹ sórí ní ọjọ́ tẹ́ ẹ bímọ ọ̀hún àwọn ọmọ mi ni wọ́n ṣàṣemọ́ṣe wọ́n gbọ́ ọmọ òjò fún tàyìnà wọ́n gbé tàyìnà fọ́jò wọ́n papọ̀ wọn ọ̀dà kankan mọ̀ ń bẹ̀ mọ́ nígbà ó sì jóbìnrin làwọn ọmọ méjèèjì ó ní aṣáṣe ní kí kálukú ọmọ gbé lọ èyí tí kálukú bá gbé kẹ́lẹ́dùà ọba wò ó a sì dúpẹ́ lọ́wọ́ elédùà àpọ́lódùmarè mọ̀ gbogbo wọn dán sí i. mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ elédùà àpérò ọjọ́ òní bá mi láyé mo lè yanjú gbogbo ohun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀wá mọ kókó ọ̀rọ̀ tó gbé wa báyìí orí ìdùbúlẹ̀ àìsàn òun lọmọ tí wọ́n gbé lọ lọ́jọ́ náà wà báyìí wọ́n sì ní kí ọmọ òun tó lè gbádùn ìyá rẹ̀ gangan gan tóbi tọ́dẹ̀jẹ̀ lé lórí ó níṣẹ́ tí ó ṣe ń bẹ̀ torí rẹ̀ ni wọ́n ṣe wá bá mi o tẹ́mi náà fi ń gbìyànjú bọ̀ lọ́dọ̀ rẹ ní àyìn wá dákun mọ̀mọ́ pa bí amọ̀ nìwọ náà o abọ́butun yìí sì dọ́butun lóró ètò ọba ṣe nù rẹ̀ bí ọ̀yọ̀ǹda làbá kákọ́ ọmọ bọ́ lọ òsì rè tọ́jú ọmọ èyí náà mọ̀ mú nǹkan rẹ̀ bọ̀ ńlé ni ètò ọba fẹ́ tọba fẹ́ ká ṣe ń bẹ̀ o. <laughs> ìyá wa ẹ fẹ́ gbọ́ ọmọ tèmi ọmọ làbákẹ́ ah, èmi mo bí nǹkan mi gbogbo ń dáhùn kìí ṣe tèmi o. bó ti rí gan ni ìyá ọ̀ṣun ti sọ òun á pé kẹ́ ẹ fún wa ńlá bàkẹ́ kó máa bá wa rí ní báyìí àmúrí kan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi mo fẹ́ lédùn àbẹ̀yìn ẹ tẹ̀lé mi lọ lórí ìdùbúlẹ̀ tọmọ òun wà wọ́n ní ìyá rẹ̀ tó dẹ̀jẹ̀ ní lórí gangan ló gbọ́dọ̀ tọ́jú rẹ̀ kára rè é ya. ẹ ẹ ẹ wo ẹdàkùn torí Ọlọ́run ẹ má bínú ẹdàkùn torí Ọlọ́run o ẹ má jẹ ńlá ìfì yìí o ebi ò lè tẹ̀lé yìí lọ́bì kankan o. ìyá làbákẹ́ má sì bá wọn dákun bọ́ọ̀ tiẹ̀ ro tiẹ̀ dákun ro tèmi èmi ni bàbá ọmọ tó ń sọ ìyá làbákẹ́ bíbó bèèlì wọn náà abiyamọ ni ọ ojú ní rojú sànú ọgbọ́n gbogbo àlàyé tá a ṣe kalẹ̀ yìí ni. dúró tó bá jẹ́wọ́ náà ní irú ń tọ́ ṣẹlẹ̀ sí èyí ṣẹlẹ̀ sí mm. báwọn ṣe bẹ̀ wọ́n náà ní tí wọ́n sì gbọ́. Ah. Ah. wo kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí o mo sì mọ̀ pábí ọmọ nìwọ náà o ẹ̀já ó sì kí jomi lọ o alágbàbọ́ lè rí ọmọ ọmọ yẹ ẹ̀bọ́ pẹ́ títí o torí bí mò ń ṣe ń wí ń tó ṣẹlẹ̀ lèmi ti ṣàlàyé fún ọ̀hún o ọkọ dákun kọ dábọ̀ kọ rèé tọ́jú ọmọ èèyàn kọ gbádùn. èmi tẹ̀mí mọ̀ nù o. ẹ ṣe ìyá wa èmi ń tèmi o èmi ò tẹ̀lé wọn rebi kọ̀ọ̀kan o ẹ dákun ìyá làbákẹ́ ẹ dákun ẹrọ ti kúnlẹ̀ abiyamọ ẹ dákun ẹ̀yin mo ti bẹ́lẹ̀ dá ní ẹ dákun. èèyàn ṣe yà dájú abiyamọ bíi tọmọbìnrin yìí náà ìyá làbákẹ́ ń tọ́kù lẹ́yìn ẹ̀fà jèjè lọ o. èmi ò lọ́bi kọ̀ọ̀kan yà wá o ojú yìí mo sì ń tì. igi tó ti tó yín báwọn ni àdúgbò ní ṣé ká tún wá sí. ẹ bá lè ṣẹ́gi kí kọ́ gàrá ẹ̀ nígbà lára gbogbo ẹ̀ ara ọgbà ẹ̀tàn ni. òkú sí nǹkan mi ìta ṣe. àfi kẹsẹ́gi náà ọ̀dà ẹ mọ̀ ṣe ẹ mọ̀ ṣe àwọn ọ̀rọ̀ òkú. ó tiẹ̀ da ó da báyìí. ẹ ẹ ọmọ làbákẹ́ orí ibùbọ̀ olóyìn ayé nínú kúpẹ́ ó mọ ohun tó ṣe ìwọ bá yé akínwùmí jẹ́ ó lagimọ́ lórí. Ah, ah, ah, ọbẹ̀ lọ́wọ́ akínwùmí òǹkọ́ ló kọ́kọ́ bú mi nígbà tó gbá mi lẹ́nu kí wọ́n mọ̀ ṣe tèmi fún. ó gbà létí ó gbà létí etí tó gbà mí ìwọ náà tún. akérèmí akérèmí. dákun dákun dákun farabalẹ̀ kò wò. farabalẹ̀ sórí omu omu omu omu omu omu o ṣe kini ọra gbé orí tiẹ̀ kó n bẹ jẹ n bẹ ní orí ẹ jẹ n bẹ ní orí ti ibẹ báyìí mọbẹ mọbẹ mọbẹ mọbẹ dúró mọbẹ ọ̀dà èlò jáde wẹ̀ bọ́ọ̀lù rẹ̀ ọ̀dọ̀ jámọ̀ lọ jámọ̀ lọ jámọ̀ lọ ẹ pàdé ọjọ́ mi ẹ pàdé ọjọ́ mi ẹ pàdé ọjọ́ mi. ìbílẹ̀ ìbílẹ̀ ọlọ́run. ọ̀nà àbáyọ. mo mọ̀ òfin mo mọ̀ òwe orin ò jẹ́ kébí di ẹyẹ ọmọ bá ajé tí n bá ti fọmọ yìí lè fọ nǹkan tó ń wá ṣe pẹ̀lú rẹ̀ rí. ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ oníwájú Olódùmarè ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ olóyè mo ṣe dúró tí mo fi bá ṣe ìyájọ́ yẹ kí mi ṣe sóyè mo sì fífi ẹ̀mí ṣe òṣùọ̀nà bí ọ̀sẹ̀ fún mi ní ìtúpalá lè wí ọmọ o ọ̀dẹ̀ mẹ́kọjá sí òdì náà wò wí kí mi mọ̀ jẹ́ èèyàn o òun ti gbéra fún mi pariwo ó lọ ọ̀rọ̀. gbàgbọ́ ọdún ẹni tó mú ọwọ́ bíi ọdún ọdún márùn-ún ogún ọdún ló lò ṣé pàápàá ọjọ́ máa ń ṣe pẹ̀lú ọmọ yìí tí ìbá sí yàn ní rè. bàbá ẹ lọ́rọ̀. bọ́dọ̀ bọ́dọ̀ jàre oníranù bọ́dọ̀ bọ́dọ̀. bàbá sẹ́ẹ̀dì ló pe ọ̀pẹ.

mi omi ijó èdè kan lè. ẹ bóde. akéwù ni o. ìyá àbúrò tí ó dé tó ń pọ̀ bí eré ijó mélòó ibi tó gbé dúró yìí àti dẹ́mi ọmọ yìí padà ó kù sọ́wọ́ elédùà àti wọ́ àtẹ̀mí a wàá bẹ̀rẹ̀ àdúrà gidigidi ó máa ṣe bó o bá ṣe ṣe é ṣe èmi ó sì máa ṣètìṣẹ̀ṣe tí mo mọ̀ ọ́ ṣe ọgbọ́n báyìí wọ́n ẹ̀ ọ́ máa bẹ̀ mí jagun pẹ̀lú mi bẹ́ẹ̀ ni o. bóyá jókòó jókòó jókòó jókòó jókòó. akíwùmí o wọ́n ní tilétilé ni wọ́n ìtìlé ẹ̀rọ tilẹ̀kùn tilẹ̀kùn kọ́ yìí tilẹ̀kùn ọjà akíwùmí o kí sì kú ọ̀run padà lẹ́yìn rẹ o kó wọ́n jẹ́ tilé ayé akíwùmí akíwùmí o. ẹ̀yìn kí lorúkọ àwọn. àdìhùn ni. àdìhùn mi ọmọ àdìhùn ayọ̀ òrẹ́gbẹ́ lára ẹ̀dìrẹ̀dì àpẹ́pà àjàgìdìgbà láàbòlù adigbada àmúrí ìfẹ́ òun là ń pè fún dára. Elédùmarè mo pè ọ́ Elédùmarè mo pè ọ́ ẹ̀mí àdìhùn mi mo ní ẹ̀dá padà kí sì kú ọ̀run ó mi mo yọ̀ǹda. mi dúró ń bẹ̀ ọba tó lè pa tó lè jí ọba tó lè jí tó lè pa dákun mo fi yọnu rẹ bẹ̀ ọ́ bá mi dá ẹ̀mí akíwùmí padà sí lára dákun elédùà mo bẹ̀ ọ́ ni dákun bá mi dá ẹ̀mí akíwùmí padà dákun elédùà o. akíwùmí já lọ akíwùmí já lọ. ẹ̀yin ayé wa máa jẹ́ ìgbẹ́ akíwùmí o ó dé ní o ẹ̀mẹ́ta ni wọ́n á gbé ẹ̀ torí ẹ̀mẹ́ta là á pòkú pópó akíwùmí o ó dé lẹ́ẹ̀kejì akíwùmí tẹ́ ń bá wá pè é mi lóhùn òde wúrẹ́ jẹlẹ́jẹlé nù ó dà kú tán jẹ́mọ̀jẹ́mọ̀ àmọ́ mo mọ̀ wípé ọ̀hún ọ̀dáhùn lọ́dún ọ̀tá àti omi ó ṣeun o ọbàtálá ọbàtá àṣà ọba takuntakun lóde ìrèjé mo dúpẹ́ o ṣọ̀pọ̀ olúkòso ààrẹ kújáyé mo dúpẹ́ o ẹ̀yin jẹ́ ìṣílẹ̀kùn ọjọ́ tẹ́ǹtì lẹ̀kùn ọjọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹyin kò burú ẹyin ọtí jí ọtí jí ọtí jí èrò ayé. ẹ ẹ ẹ gbàgbé kọ́ọ̀mù rẹ gbàgbé kọ́ọ̀mù rẹ. ẹ ṣe ìwà bá. ẹ ẹ ní ọjà fún wa àdé fojú sunkún ọmọ ẹ̀wọ̀n mọ̀ rẹ̀ kó dúpẹ́ o. bàbá ẹ dákun ọmọ kì í yá mi sàlẹ̀ ìyá mi kí ni mò ń ṣe. adéwùmí. bàbá mi wọ́n fẹ́ ṣe mo dúpẹ́. ọlọ́wọ́ balẹ̀ adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́. Ah! ajá lọ ajá lọ. ṣe lé ní òrùn ọdún o ìyàwó òsì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó o ṣé ẹ gbọ́rọ̀ sọ́kọ yín lẹ́nu àwí ìgbọ́ yín máa ń pọ̀ jù táwọn bàbá yín láyà ń lé. Jẹ́lé ní òrùn ọdún ta o. Jẹ́lé ní òrùn ọdún ta. Ṣé o sì? Ọsì ọmọ orí rẹ̀ sọnù. Ó dà. Ó pè é nígbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ ń fi mí kọrin ẹ̀dá ń lóhùn. Ó èmi ló ṣẹlẹ̀ oúnjẹ yín ti ṣe tán lọ rèé jẹ. <laughs> bí n ṣe jẹ́ lánàá. Hmm. ẹ̀yin náà mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jẹ́ lánàá sẹ́ni pé kà ní àgbàyà sí ni sẹ́pẹ́ mọ̀ mọ́ ẹ̀ fi ń ṣèkà fún mi nínú léyìí ni wọ́n ṣe oúnjẹ lẹ̀ fún yín ẹ̀ ní jẹ́ kò burú mo mọ ohun ń ṣe yín mo sì mọ ohun ń bà yín lọ́pọlọ jẹ́ ṣé nítorí ọ̀rọ̀ làbákẹ́ èmi ò ní làbákẹ́ kankan lọ mú o ṣé ẹ rí akínwùmí tá à ń tọ́jú òun náà lájọ tọrọ ọjà alẹ́ wa bẹ́ẹ̀ ni èmi mo wí bẹ́ẹ̀ fún yín. ṣé tí ò bá ṣe ohun tó ṣẹlẹ̀. ìkà ni ọ́ ìkà kí n mọ tọmọ ọlọmọ ń mọ tọ. ẹyin gan ìka àgbàyà ti ní. ilé ìjọsìn ojú wa náà ni bóun yẹn jẹun bóun yẹn mọ̀ jẹun kò kò kú yọ lára yín náà sẹ́bíkùn náà rè gbẹ̀ndùgbẹ̀ndù kù bí ọ̀yà. àwa ibi tó ẹ pẹ́pẹ́ sí o kí n lọ mú kí n lọ rè mú làbàkẹ́ wá kí làbàkẹ́ ń bẹ lọ́nà àwọn bó ṣe ń bẹ lọ́nà àwọn tí ń tọ́jú rẹ̀ kó ń bẹ ń bẹ kó máa wà ń bẹ kó máa tọ́jú rẹ̀ lọ èmi ò lè fa kíhùn mi ìlẹ̀ o ṣe ti gbọ́ n ò lè fi sílẹ̀ n ò bá máa ṣẹlẹ̀ kẹ́ẹ̀sì. wọ́n máa ń sọ pé orí adé sùn ta ọmọ olówó náà ń sùn ta yóò pa tó bá pẹ́ bóyá yóò wálé. mo mọ̀ pé yìí rìn yìí ni bọ́ bá yín jẹ́ sọ̀n tí ń ṣe yín dáadáa ṣe é ti gbọ́. bẹ́ẹ̀ ló yẹ kó rí ah obìnrin tẹ́ ẹ ní kí n lọ rè iṣẹ́ ah, wàhálà gi pọ̀ àti wípé ìgbà tí mò ń lọ láàárọ̀ mo kó àwọn aṣọ wa tó dọ̀tí mo kó lọ pé bí n bá ti ṣe tán n ó yàfọ̀ ní odò n tó yé n pẹ́ ni. káàrẹ̀ ọkọ mi. ó jarí. ìyá mi kí ni bẹ́ẹ̀ ni ebi ń pa mí. ebi ń pa ọ́. bẹ́ẹ̀ni. tó ah, mọ̀ sí i ah, ó sì wáá pẹ́ o kó o wá rí báyìí ní ìsìn gààrí níwọ̀nba tó kù. sínú inú ilé lèmi àti ẹ̀gbọ́n rẹ òjò tá a jọ pín mu kò sì wá sí nǹkan kan tó mú báyìí ní o àfi bá wá ṣe. èkó tí mò ń ṣe lọ́wọ́ kí n gbé e ọjà nígbà bá wá tà tán tó a tún rí gàrí bọ̀ lẹ́yìn ọjà. kankan pàápàá ti mọ̀lẹ́. Hmm, hmm, kò sí nǹkan kan nínú ilé tó kọ́dà omi ah! gan kò tí ì sí. ni wípé inú ẹbí mi wọ́n bí mi. bẹ́ẹ̀ ni ẹ ti ẹ̀dúró náà mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹ tí ìtọ́mọ bí ẹ lè dọ́mọ wò kí lẹ bímọ gan fún náà. ah ìyẹn mi. bẹ́ẹ̀ ni ó tó kí n sọ̀rọ̀ tó ah, ah kódà ọ̀rọ̀ tó jù bẹ́ẹ̀ lọ́gùn ó yẹ kí n sọ fún yín. Mm. ẹ mọ̀ pé bí òṣìṣẹ́ bí ìṣẹ́ bí ìyẹ́ bí rédèrèdè ó yẹ kí n sọ ah, fún yín. lẹ́nu rẹ iṣẹ́ ọlọ́kùnrin fi mọ́ ń dúpẹ́ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo ti ń rí ọ bọ̀ ọwọ́ àdì ìṣe ọbẹ̀ sí ní lanu tó ń sí mi sọkúsọ. ẹ wo ìyá mi kò bá sọ fún kẹ lọ rẹ gbẹgbẹ àjẹ o bẹ́ẹ̀ ni káwọn ọmọ tẹ́ ẹ bí ká lè bá a sórí ilé káwa náà má ya akú sí akú yàbí tọ̀dọ̀ yìí. lẹ́nu rẹ Mọ́làbákẹ́ iṣẹ́ lọ́rọ́kùnrin fi máa ń dúpẹ́ oore kò mọ̀ sẹ́bi lọ́wọ́ rẹ o. ẹ̀bi kí ni ò sí lọ́wọ́ mi. kò sẹ́jọ́ lọ́wọ́ rẹ. wọ́n ní bílé bá ń tòrò tí ò tí ì dàrú ọmọ àlè bẹ̀ ni ọmọ ètí ìdàgbà ọ ti wá fojú ọmọ àlè hàn báyìí pé mi gan kọ́ mo bí ọ. kò sẹ́jọ́ lọ́wọ́ rẹ ní ọrùn sẹ́yìn ń la àwọn kan kóra wọn wá má pé pẹpẹsẹ o ṣe náà ṣe ọmọ gbẹmí tá a ti bímọ síra wọn o gbẹmí kan mo bí ọ. ta ló sọ bẹ́ẹ̀ wípé yìí kọ́lẹ̀ bí mi ká máa lè ní mí. èmi mo kí ni ń jẹ́ bẹ́ẹ̀ èmi mo bí ọ o. ìyá mi ẹ sọ bẹ́ẹ̀ ní ìsìn mo gbọ́ tẹ̀ sọ bẹ́ẹ̀. ọgbọ́n lẹ́nu tèmi ọ láti dáadáa èmi kọ́. ìyá mi ẹ sọ bẹ́ẹ̀ nísìn nísìn ilẹ̀ sọ bẹ́ẹ̀ kódà kò tiẹ̀ tí ì pèsè ìjú kankan báyìí ìyá mi ẹ sọ bẹ́ẹ̀ dákun ẹ ṣàlàyé fún mi. àlẹ́ mi mo bí ọkọ mi. àwọ̀ ìyá mi ẹ sọ bẹ́ẹ̀ nísìn ẹ dákun ìyá mi torí ọlọ́mọ fi lílù àbẹ̀yìn ṣàlàyé fún mi ẹ dákun ìyá mi. ìwọ ló sì jẹ́ ńlá mi sọ̀rọ̀ báyẹn tí ìyá mi ṣàlàyé fún mi kò sí nǹkan kan tí mo fẹ́ fi ṣe mo kàn fẹ́ fi gbọ́ dáadáa nítorí ìgbà tí owó fi bù mí ta ẹ dákun. ọ̀dà bàbá wa rí bẹ́ẹ̀ sísọ ò ní fi mí lẹ̀. n ò níbì kankan rè é kan sọ fún mi ni. ọ̀dà ọkọ mi ń sọ fún ọ ṣùgbọ́n mọ kẹrù jáde nílé mọ fi mí lẹ̀ mọ ṣe mí lèmi nìkan o. n lè ṣe bẹ́ẹ̀ sọ wá rí àbí mọ̀ sọ mi àbí. ìyá mi ẹ sọ kò sí nǹkan kan bẹ́ẹ̀. ìsọ wa ìyá kan ní. rádaràda. ẹjọ́ rẹ mọ̀ kọ́ ìwọ rádaràda yìí. ọ̀lẹ́bi lẹ́nu bàgùjà bàgùjà rẹ bí ọ̀fẹ́ ti dùn ẹbí rẹ ò sí lọ́rọ̀ mi ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́run ló fi ẹ́ síbi oúnjẹ ṣíṣe nínú ẹrú tó ṣe ń rò pé ò lè bọ́ ò lè bọ́ wọ́n bá ní ogún òkúrú wàá jíjẹ wọ́n ní ogún jẹfọ́ àtà wà ń bí ẹ̀mí gbogbo ọ̀wọ̀ wà ń bí lọ́wọ́ àti yẹ olówó àti bàbá olówó àtẹ̀yẹ rúdógún nígbà tí kò lẹ́nu gbòde ìgbòde páyì. ọ̀rẹ́ ń bọ́rọ̀ bàbùjẹ́ ọmọ olówó ni àwòsàn ara fẹ́ ìwọ ọdún lásán lásán wọ̀nyí. ọwọ́ gbogbo ẹ̀yin tó ń gbé ẹ̀yin ìyàwó mi lọ́wọ́ ẹ̀ lẹ́wọ̀. àwọn tán ní ilé mi mò ń béèrè. lóde o mo láwọn tó nílé ni mò ń béèrè kẹ́ ẹ mọ́ béèrè béèrè kankan lọ́wọ́ mi. àwọn tó nílé àwọn tó nílé ò lẹ́nu ta lẹ fi ibi tẹ̀ wọ́n abọ́ ibi tẹ̀ wọ́n ilé ọlọ́lá ní gèsè lẹ́rú láàgbẹ́ bá ń ta aṣọ síbi aṣọ tẹ̀ ń gbé bọ̀ yìí. síbi ọkọ àkísà báyìí nìyá wa ó rà. sójú ló lọ sí. wọ́n lọ sọ fún ọkọ òun kiri aṣọ. mo ní kẹ́ bá pa àwọn tó nílé bọ́ tàbí wo lẹjọ́ wèrè tẹ̀ bá nílò báyìí. wọ́n lọ fẹ́ jọ <laughs> ó rò pé bó ṣe wà ń bí ìrọ̀rùn ló fi arábìnrin má bínú ọjà ẹlẹ́jọ́ bú arábìnrin lárí ìyá wa ìdè máa ń pa ìyá wa ìyá ilé ìyàwó wà kí sà àwọn ẹ̀sọ́ gẹ azọ́ta wọn dá jẹjẹ ẹ lọ ilé ẹ̀ ní wọn pa ẹ̀rọ ilẹ̀ gbogbo de ìyá. ṣé yẹn ló wá fariwo. láti ìlú òdìkejì ni mo ti wà. ẹ ẹ kò burú ẹ jọ ẹ fún mi láyè. láti ìlú ẹ dákun láti ìlú òdìkejì ni mo ti wá ọmọ làbàkẹ́ ló kọ. làbàkẹ́. bẹ́ẹ̀ ni ìyá mi ló ṣàlàyé fún mi wípé ọmọ ló dàpọ̀ nílé agbẹ̀bí lọ́jọ́ náà lọ́hùn wípé ẹ̀yin lẹ bí mi àwọn làwọn bí akínwùmí ó mo bá fi wò wípé òkè òkun ló kún rè bàbá ọmọ ló lọmọ ìdí mi tí mo fi kó wá hàyìn. ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. bẹ́ẹ̀ ni ilé bàbá ọmọ lọmọ ń gbé. kí ni wá lè wá ìyá mi ẹ dákun kí lọmọ làbákẹ́ ń ṣe àyìn káwá ní bó ṣe fọ́gi mọ́ mi lórí ńgbà náà mo gba bẹ̀ lọ ṣé yóò wá bí wọ́n máa bẹ̀bẹ̀. wọ́wọ́wọ́wọ́ èmi ò wá bẹ̀bẹ̀ hàn yín o nǹkan tí òjò yá wa méjèèjì òun ló ti wọ̀n sẹ́mi kedere gbangba. kí ni o. ìyá tó wà lọ́n tó ń pe ìyá làbákẹ́ wọ́n ti jẹ́ òye mi wípé àwọn kọ́ làwọn bí mi páwọn òbí mi náà wà mí wípé wọ lọmọ táwọn bí òmùsíwákẹ́rù tèmi wá bí kíwọ náà kó wọlé kó bọ́ta kó kó gbogbo ẹrù kó mọ́ ọ lọ́dẹ yìí wọ́n jẹ́ ń bọ́ ọjà wọn àti pọ́pọ́ ti wá ìwọ ní ọ̀rọ̀ kàgbẹ́ àkòtọ́tọ̀ wá ń wí. Akíntúndé ìyá mi ẹgbẹ́ síbẹ̀ ló ti rí. ìyá mi ẹgbẹ́ ọmọ òòrùn wọ́n dáhùn ọkọ mi èmi mo bí ọrùn èmi náà sì mo bẹ́ẹ̀ méjèèjì tó ti yọ ìwọ ọmọ òun náà mọ kò sí èyí mo dá yàtọ̀. mo dọ̀ lóhùn ojì. bàbá mi ẹgbọ́n ẹgbẹ́ ló ti rí. ó sọ bẹ́ẹ̀. Akíntúndé. Akínwùmí sórí ìwọ èmi mo bí ọ èmi mo bóun náà ẹ̀yin méjèèjì lọmọ lọ́dọ̀ tèmi lóòótọ́ bó ti wí gẹ́nẹ́ bó sì ṣe rí nù àmọ́ èmi mo bí ọ n ò fi ọ́ lẹ̀ o ò fi ọ́ lẹ̀ o ọmọ mi ni ọ́ ọmọ mi ni ọ́ ìyá mi ẹ̀dá fún ẹ̀wọ̀n ojú mi ká ẹ sọ fún mi ṣe fẹ́ ẹ̀yin mi ẹ̀mí kan lọ́dọ̀ mọ yìí. kó o ṣe kókókókókó sórí ibú. bẹ́ẹ̀ ti ní. bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ tèmi ní ọmọ náà ẹ ti ṣe é ṣe sùúrù àbí kí wàá lóde ẹ sì wá ń jágbe mọ́.

ní ìlàkí wùmí nínú ló ti tó mi ti kó gbogbo ẹ̀kọ́ ti bá yẹn lẹ́yìn sọ́ta. ọ̀sẹ̀ bí mo bí ọkọ̀ tó lọ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó mo ti wọ káàkiri gbogbo inú igbó. òun ń bẹ́ àyè. Eh, nígbà mò ń bọ̀ wá láàárọ̀ mo pàdé ìyá mi rẹ̀ wá mi bọ̀ gbóúnjẹ ìfún mi. ó dán sí ó sì tí wọn náà ló ti yá sáré sádúró gèè láàárọ̀. àbí. ó dùn òde mi o torí àmì náà ní kí gidi ẹ̀bọ̀ a fi dáná ní ọ̀sán yìí. kódà kò lọ ẹrú wo ló gbé oúnjẹ ìwá náà. àmọ̀kẹ́. àmọ̀kẹ́ ló gbé wá. ẹ àmọ́ ìwọ náà gan-an èmi ló mo fẹ́ sọ fún yín pé tó bá ti ń gbé oúnjẹ wá ẹ má máa kó ẹja àtẹran sínú kinní ìkópọ̀ báyìí mọ́ ilé ti pọ̀ jù ẹ jẹ́ ká máa rántí ọ̀la kò ń ṣe ọ̀la tó ń bọ̀ yìí ọ̀la tẹ́nì kankan wa ò mọ ni tọ́mù olówó bá padà tó di olóṣì ọlọ́run má jẹ́ ká dolóṣì o àmọ́ irú wọn ló máa ń padà di wọn ò lè ráyé gbé táyàmà ni wọ́n là nígbà tó jẹ́ pé wọ́n ti fi ọlá bara wọn jẹ́ ẹ akínwùmí mo bẹ̀ nítorí ọlọ́run ẹ jẹ́ ká rọra máa yọ ọ ṣe hmm, ẹjẹ́ yìí ti pọ̀ jù. ó dà kò burú bó bá dijọ́ mi ń wè fún wọn àmọ́ eléyìí ara jẹ kúrò. a jẹ tán ẹ mi àjẹ́ wọn bá tèmi lè jẹ. èmi ò ní bẹ́ẹ̀ jẹ tán o gbọ́. ẹ fọwọ́ ẹ fọwọ́. yóò ti fọ́ sí ẹni. àà yẹn sọ mí mo sì ní ìwà bí ẹ ṣeun ebi ò túmọ̀ tẹ́ tú wá wá o ah, ah, ẹ gbúdọ̀ fi ẹ gbúdọ̀ ló lé yín ni hmm? bá yorùbá bọ̀ wọ́n ní bàbá ti fàgbò fẹ́ẹ́kún àwọn máa ń dọ̀wọ́ òkú ni. Ah, ìyá làbàkẹ́ ẹ ẹ ń ò ní fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ mi kẹ́ ẹ gbà sí nǹkan mi tó ti yé mi ṣe rí akínwùmí ọmọ mi ni làbàkẹ́ ọmọ mi ni mo sì mọ̀ pé báwọn méjèèjì ṣe jẹ́ sí mi náà ni wọ́n ṣe jẹ́ sẹ́yìn náà mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ wa di òṣìṣẹ́ ọwọ́ kan ṣoṣo tẹ́nikẹ́ni ò lè láàrin rẹ̀ ẹ wò mí ṣé ẹ rí ẹ̀yin náà láǹfààní àti wá wo làbákẹ́ lọ́dọ̀ mi àti pàápàá oore kan mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi tí ó sì dùn mọ́ mi mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda akínwùmí fún mi kó mọ tẹ̀lé mi lórí torí pé irú ipò tó wà yìí àfi tọ̀ ọ́ mo sì mọ bí ó ti ṣe rí lára rẹ̀ láti bó ti wà níyìn. ṣé ẹ fẹ́ gbọ́ ẹ tẹ ṣètò ẹ wá máa rí lẹ́yìn ìyẹn kò burú ẹ dàpọ̀ tó bá jẹ́ tó owó ni wọ́n ṣètò owó tó tóbi fún yín ṣe ti gbọ́ owó tán owó ṣe wá ngbẹ̀dẹ́lẹ̀ wá ẹ rápẹ̀rẹ̀ yà lára wa àbá apá lówó lọ n ò rò lọ ẹ wá máa lọ lẹ́yìn ẹ dàpọ̀ torí ọlọ́ ẹ ní ẹ wá máa lọ ṣé ẹ fẹ́ lọ lẹ́rọ̀ ẹ lọ lẹ́yìn bẹ́ẹ̀ tó ẹ wá máa rí lẹ́yìn ìyá mi ìyá mi ìyá mi ìyá mi tí wọ́n ṣe yín léṣe iye mi dákun ní léṣe iye mi ìpele tí wọ́n ṣe yín léṣe iye mi ìṣe mi léṣe ìpele lọ́mọ mò ń jẹ ìpele tí wọ́n ṣe yín léṣe iye mi iye mi yóò ṣe mí náà wá ní ọwọ́ kẹyà iye mi dákun

mo nífẹ̀ẹ́ rẹ. ìyá mi dákọ̀ ẹ̀rọ máa relé ẹ máa kí bàbá mi àtàkìtì ni ìyá mi ò ìyá ṣíṣe tá a fẹ́ lọ lọ rí èmi ṣe mí lè lọ tí ó dà. Ah, aṣọ ìyá wa. aṣọ ìyá wa. Ah! ẹ dákun náà ó burú ni àbáyé ṣíọ ni. ṣé òun sọ wípé kí ẹ má dárúkọ akínwùmí ibi tí mo bá wà mọ àbórí yín burú ni ẹ ti ẹdúró mọ kí ni akínwùmí ọgbọn gbèjẹ fún yín náà ẹ torí kẹ ẹ mọ bá dárúkọ ẹ mọ kò sí tí òfin tẹ ẹ lọ́rùn nù lẹ́yìn ìjọkíjọ tẹ bá tún dárúkọ akínwùmí ibi tí mo bá wà ẹ ìpele ọlànà tó gbé yín. <laughs> ẹ̀yin olórí burúkú wọn wọ̀nyí ẹ lé ẹ̀gbọ́n mi. èmi ló dé mi. ìyá wọn ló gbọ́ létí. ó dà wọn lóhun ṣe. Um, mi ìbéèrè ọjọ́ lọ́wọ́ rẹ̀ mi ìbéèrè ọjọ́ lọ́wọ́ rẹ̀ kí ló ṣẹlẹ̀. sọ fún ìyá wa pé aṣọ ìyá mi àtúwòye. o tún fẹ́ gba ìtẹ́ o tún fẹ́ tún gbá. ẹ̀gbọ́n mi mo ní wọ́n mọ̀dà orúkọ akíwùmí bíi ti bàbá ẹ mélòó ni mo fẹ́ sọ fún ẹ pé gbogbo nǹkan tó bá ti jẹ́ ta kí wùmí ní ilé kó má fọwọ́ kàn mọ́. ẹ wo ẹ̀gbọ́n mi mo sọ fún ọ kí wọ́n dárúkọ akínwùmí tí mo bá wà mọ̀ pé n ò fẹ́ gbórúkọ ẹ̀. ẹ ṣé wá òbí akínwùmí ò ní padà sínú ilé mọ́. ẹ wo ẹ̀gbọ́n mi kò lè padà sí àyè òkú tí ẹ lè padà ẹ wojú mi dáadáa èmi gangan gan tí mo jábùrò yín lélẹ̀ kò lè padà. akínwùmí yẹn wá ń bọ̀ nínú ilé. kò lè padà. báwo. kí ló fariwo. <laughs> ẹ <laughs> kí ló mú ọ. mi fi sí kankan fún ìfọwọ́ kan ó kàn bẹ̀rẹ̀ sí ní mọ̀ sùn. o fọwọ́ kan. ìyá rẹ wò ọmọ làbákẹ́ sí òòrì ọ́ ẹ mo bí ọ ní sí òòrì ọ́. ìyá mi ẹ mú dá ló mú kọ fọwọ́ kan lẹ́ẹ̀kẹ́ báyìí ni ó sì bẹ̀rẹ̀ sí ní mọ̀. séyún ni dákun bo ni wọ́n lọ látòrọ. ìyá mi mi lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ní òkè olúmọ. tó o sì mọ̀ pé a fẹ́ rìnrìn àjò lónìí àṣetán látòrọ̀ ń sìn ń wọ kiri. ẹ dúró ìyá mi ṣe bí iye gbogbo ìpalẹ̀mọ́ ọ̀la la wá ń ṣe lẹ̀. ọ̀la rẹ wò àti ń lọ náà rèé. báyìí ìyá mi kò lè ṣeé ṣe. a kò lè ṣeé ṣe ẹ ẹ wo èmi níbi tí mò ń lọ mo níbi tí mò ń lọ kò lè ṣeé ṣe. ó dàbí pé o fẹ́ pa mí mo sì wọlé lọ ń rè kú nìyẹn sọ ti gbọ́ ẹ mọ̀ bínú ẹ mọ̀ bínú nǹkan tí mo ṣe fún yín lẹ́ǹkan ẹ̀gbọ́n mi hmm? inú ló bí mi ẹ dákun ẹ dáríjì mi ẹ wo tìyá mi ṣé bẹ́ẹ̀ mọ̀ para ìyá mi ò yá bẹ́ẹ̀ mo sì ti mọ bí tẹ́ ẹ̀ ń lọ o wọn kọ́dà kí wù mí lẹ́yìn lọ pé bá sì ti lè sọ fákínwù mí nìsín ṣe mọ̀ kí yóò bẹ̀rẹ̀ àárẹ̀ tó bá sì ti má kínwù mí yóò mú ya mi náà ìgbó ìgbà wọn lọ ìjọ ìgbà wọn lọ. ẹ já máa lọ ìyá mi àti ẹ̀gbọ́n mi <laughs> yá yìí adáńláyà akéwùmí tí mo ṣe ń bọ̀ ní ìsìn tí mo pàdé ọmọ làbákẹ́ lójú ọ̀nà ó sì ń jẹ́yé mi pé òun àti àwọn òbí òun àwọn ti kúrò nílùú àwọn lọ sílùú ibòmíì báyìí. wọ́n kó lọ lú mi akíntúndé mi. ó ọmọ làbákẹ́ sì ní jẹ́ oyè ọ pé tó bá fẹ́ràn olólùfẹ́ rẹ̀ kó tètè pàdé àwọn lọ́nà ojúgbó báyìí. ìyá mi ń kọ́ sí pẹ̀lú ìyá mi lọ́jọ́ ojúgbó. bala ojúgbó. rárá o rárá mọ́mọ́ ṣubú. ẹ dúró náà ẹ dúró náà. ìyá mi ẹ ẹ máa gbọ́ ohun kan ó jọ bẹ́ẹ̀ ni pé wọ́n ń pe akíntúndé akíntúndé akíntúndé eh, ohun tí mo dẹ̀ ń gbọ́ yìí ó jọ ohun akínwùmí. ohun akínwùmí mi ní gbọ́ ha owó àwọn ẹlẹ́kẹ̀rú ti mú. abẹ́yìn ò gbọ́ ni. gbọ́dọ̀ gbọ́dọ̀ ìdẹ́kun ìdẹ́kun ìdẹ́kun pẹ̀lú ikú lórí yìí o àràmàkà tí ń rọ́kú pa ni àjọ̀nà àgbàtà yẹn ń takò sí àwọn tí ò mọ̀ mí ní kó kàn ń tòrò àwọn tó mọ̀ mí ẹ̀jẹ̀ ló kọ mi. ẹ ó dà ó dà ẹ ìyá mi ẹ wò ẹ máa lọ ẹ jẹ́ kí mi padà ẹ jẹ́ kí mi padà. yàrá ẹ mọ̀ dáhùn ń bò lóyọ alátùbọ̀ ọmọ yẹn sẹ́ni ìta àti débi àti bẹ́ẹ̀ à ń wo ibi tá à ń lọ lọ́ọ̀kan báyìí lọ́wọ́ àpadà sẹ́yìn gbogbo ìyá mọ̀ ọ́. ẹ ó dà ẹ wò ẹ wò ẹ kí gbogbo yẹn máa lọ́wájú èmi àmà bọ̀ lẹ́yìn. yá mi wọ́n ta padà o. àwọn ọ̀nì tó wájú mi ti mọ ẹni tó ọkọ̀ bá lògùn wá. ẹgbọ́n mi ẹgbọ́n lọkọ̀ sáfì wù mí kankan bí òde kí wọ́n sì mọ̀ dáadáa kú dàlẹ́. wo agbanipalẹ̀ mi mo wá láti wá gbẹ̀mí rẹ̀ ẹ̀yìn ṣiṣẹ́ ọwọ́ rẹ fún. gbójú sókè kó o kú tó fẹ́ pa ọ́. ìdókùn máa nípa gbójú sókè. ìdókùn ìdókùn ẹgbẹ́jáde ẹgbẹ́jáde ẹ̀gbọ́n dẹ̀dẹ̀ ẹ̀gbọ́n dẹ̀dẹ̀ olóyè ẹrú olóyè ẹrú èmi ni èmi ni èmi ni ẹ̀dọ́kùn ẹ̀dọ́kùn ẹ̀yà mi ni mo. sọnù. ọ̀dà ẹ gbé kínní ìfìdílé eh, eh, ah, hmm. ah, o. Hmm, ó lè kókó kó ní. ẹ̀pẹ̀lẹ́. ìyàlẹ́nu bí ẹ ó sì pèrè òsì báyìí dìrí rẹ̀ sọnù ni ọ̀rọ̀ lórí ọmọ mi ọmọ ìjọ́jú ló gbé mi wá o ẹ̀dúró ìsìn ló máa yóò mọ̀ mí nílùú sówó lè sí ni àbí gbajúmọ̀ àbí kọ́ mọ̀yàn mo mọ̀yàn títí mo tún mọ̀ rú ni sẹ́yìn àrí mi báyìí ò rí yàn kí ni irú mo lè náwó sílẹ̀ kí ni ṣeéṣe ọmọ ìjọ́jú ló ń fún mi níṣòro kẹ́ bá dénú lé mi ẹ má ro bá ń ṣèfagagbága obìnrin ni. a rò pé à ń ṣe ìdíje obìnrin ni bí ọjà inú ilé mi rí bí ògbó lápọ̀ tó ọmọ mi rí kankan báyìí pàtó yìí mi láti fẹ́. ó sì ti wọ̀nyí kọ́ sọ lọ sọ́bọ̀ ní ọ̀ bóyá rẹ̀ rè ni abẹ́ mọ̀. ayé tó tó bá rú ni lójú àbílẹ̀ gbọ́ o àyágbà ń takàlà àyágbà ń toriro ìṣẹ̀dá ìwọ ọmọ jọjú mo fẹ́ bá ní gbólóhùn ẹ gbọ́ kí ló dé. <laughs> ìyá wa. kò sí láburú púpọ̀ bẹ́ẹ̀ àmọ́ ṣe é rí gbogbo àwọn obìnrin tí wọ́n ṣe ń dìrọ̀ mọ́ wọn kò ní í fẹ́ kankan nú wọn bẹ́ẹ̀ ni tí wọ́n bá tò láti àyín lọ dé òkè odò kí wọ́n sì tún tò padà kò ní í fẹ́ kankan nú wọn. nínú bí igba. kí wọ́n kú nígbà kò sí ìtì ọ̀fẹ́ nínú wọn àmọ́ ju gbogbo ẹ̀ lọ láìpẹ́ láì jìnnà yóò rí obìnrin tó wù láti fẹ́ tí ó sì bá sọ̀rọ̀ ṣe o. ewu tó wá ń bẹ̀ ń bẹ̀ rẹ̀ níjọ́ tó bá rí onítọ̀hún tó bá bá a sọ̀rọ̀ fẹ́ àfi kó onítọ̀hún ó gbà láti fẹ́ o bí bẹ́ẹ̀ kọ́ ó léwu díẹ̀. kó bá ti rọ́mọbìnrin ó wù kọ́mọbìnrin gbà láti fẹ́ hmm. kí ló máa yóò ṣeun sówó ló máa yé èsì ni àbí gbajúmọ̀ síbẹ̀ náà mọ̀ mí náà lè ìmọ̀ tó nírú ní ìlẹ́yìn. ibẹ̀ nìkan náà láàmójútó bá a bá ti rí kòtò bẹ̀ ń dí kò séwu mọ́ àfi kọ́ máa ń gbà fún. àgbà àgbà àná wọn síbẹ̀ àgbà ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ o ẹ̀sẹ̀ mo dúpẹ́ ẹ̀sẹ̀ o ẹ káàbọ̀ ẹ̀sẹ̀ o. ìyàwó mi lé oko. bẹ́ẹ̀ni ah, ah. bẹ́ẹ̀ni ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀bílẹ̀ ẹ̀bílẹ̀ ah, ó dàbọ̀. ó jàre eh, eh. ẹ káàbọ̀ o oh. ẹ lẹ̀. alájà o. akérò mi ò ní. ọmọ jọjú bò mí. mo sì gbọ́ sọ̀rọ̀ àkókò mi sì fẹnu sọ ibi rẹ lójú kan náà po síbẹ̀síbẹ̀ ò gba tí mò ń sọ kí ni mo ṣe kí lè ṣe mo mi ṣe láàánú jẹ́ kí orúkọ rẹ tí tó mú tó mú fẹ́ rẹ wù mí jẹ́ kó rò wọ náà ṣé tí kò la sọ pé mo ní láàrin ìlú yìí àbí tọ́lá ni ò sí sówó mo fẹ́ ná fún ọ ni àbí akíwùmí mo fẹ́ràn rẹ̀ gómi sí i. kì í ṣe tówó ọ̀rọ̀ fẹ́ là sọ yìí kì í ṣe kó sábúrú kan sí sàkání mi ó dùn ún wò kódà ìwà rẹ tún tutù bí àdàbà. ó ṣeun. àmọ́ ó ní èèyàn tó wù mí láti fi ṣàdé orí. akéwì dákun. àtúntò ọlọ́run ìwọ náà rí bọ́ọ̀bù yìí ṣe kí ni àwọn gbàgbé lórí ọlá gbàgbé lórí ipò nǹkan tó wù mí ló wù mí bí o ò bá sọ fún mi kó o ti gbọ́ n ò ní dìdú kó lórí kò lẹ́yìn. dákun dákun má jẹ́ bá o gbàgbé nípa ọlá gbàgbé nípa ipò tí o ò bá sọ fún mi kó o ti gbọ́ gbogbo èrò tó ń lọ èrò tó ń bọ̀ ló máa rí èmi àti ẹni bí mi ò ní dìde. Ah, dákun dìde dákun. mi ò ní dìde. ó dá yín mọ ọ̀rọ̀ yín wáyé fún ẹ nínú ọkàn mi dákun yín wáyé fún ẹ nínú ọkàn mi. ó dá olójú dákun dìde. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ mọ̀ jẹ́ kó jẹ́ rírù lásán ṣe ni kó wáyé fún mi nínú ọkàn rẹ gẹ́gẹ́ bó ṣe sọ kó sì jẹ́ kí ọsàn kó padà sọ dídùn ìtúbọ̀ ọ̀ká rèé olúwa mi o olúwa mi o ah. olúwa mi sí o sí olúwa mi. ẹ̀ǹkẹ́ tilẹ̀. Ah, ah, hmm? àgbẹ̀ kẹ̀kẹ́ pínlẹ̀ àgbẹ̀ kẹ̀kẹ́. ẹ̀yin ni pé mo kúnlẹ̀. awu akẹ́yìn sí láyé olúwa mi. olúwa mi o olúwa mi o olúwa mi o olúwa mi o. talent lẹ́nu ah. èmi mo ní ìmójútó ẹlẹ ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́. mo ṣe ṣe kí n ṣe o ọmọ mi ọmọjọjú ó sì rògbìnrin ó rè lọ́ọ̀tọ́ gbogbo bí ọmọjọjú ṣe ṣe tó fọwọ́ ọmọbìnrin yóò máa fẹ́ ọmọbìnrin láyé ìwọ mo ṣe ń jọ ah. Ah, ó bà mí lọ́kàn jẹ́ pé mo lè náwó sí kankan nígboro lẹ́yìn kọ́mọ̀ ṣeé ṣe sówó lè sí ni. ọ ẹ wo ìyá wa gbogbo nǹkan kọ́ ni owó lè yanjú àwò ń bí mo wí fún yín jò ní o ní tí mo rí n tó sọ̀rọ̀ báwọn àmọ́ ní báyìí náà a rí ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni a tẹ̀ ń dì ní ọwọ́ lílá kìbọ̀ ẹ wò ó bọ́ bá dọjọ́rọ̀ mo ní kí ọmọ mú nǹkan wá fún yín ẹ wá wí fún ọmọjọjú bí ọmọjọjú bá ti ṣe tá àti padà lọ́ọ̀dọ̀ rẹ̀ ẹni ó bù sómi kó sì fi wẹ̀ kọkọ rí bẹ́ẹ̀ kó rè bá dúdú ní ọ̀sán ó kó sì jẹ́ nù. inú tó ní sẹ́yìn lè. àwù kékeré náà ni. ẹ ṣeun ó kù wọ́n wá nǹkan ọ̀hún lọ báyìí báyìí ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ lẹ́. jọjú ni bàbá ń bá mi tọ́jú rẹ̀ yí hmm. àfi tó a bá fojú rí ọmọbìnrin kó rí ọkàn nífẹ̀ẹ́ sí báyìí kó ṣàdúrà kù yíkàbá rí yóò léwu o yóò léwu yóò pẹ́ tẹ́bà yóò la yíkàbá yọjú yóò léwu. ṣàánú mi sọ́wọ́ lè sí lọ́wọ́ mi ní àbí gbajúmọ̀ ẹ ọmọ kan ṣoṣo mo bí ojú kẹpọ̀ ojú kéré ẹ ṣàánú mi ẹ mọ jẹ fojú sunkún ọmọ ẹ mọ jẹ sọ fún ọmọ. Hmm. ọmọ yìí á ti wá ṣe báyìí ọlọ́kàn líle sí ni ah ah iyùn dáa ń gbà sọ̀rọ̀ yá wa yóò gbọ́rọ̀ sí lẹ́nu àkúkú ah, lókè bíi lẹ́yìn ọ̀run bíi sẹ́yìn náà ibo ọmọ jọjú náà kúkú dáa lọ́mọkùnrin ah, ah, ibi ebó ọmọkùnrin ṣe máa ń dá ló dáa ìwọ̀n bá sọ̀rọ̀ ìjọba èmi ọmọ tó rí tó fi lòun ò ní fẹ́ o. bó bá wá tó bá lòun ò ní gbọ́ èmi gò ò ní gbà yóò tiẹ̀ wá gbọ́ ni mo bí yóò gbọ́. wọ́n lè gbọ́dọ̀ kọjá àárọ̀ ọ̀la àárọ̀ hmm. ẹ sí òun ẹ̀dá àbòtú náà náà ẹ̀dá àbọ̀ o. ọlọ́run kò ní ikú o àṣẹ àṣẹ ah, àṣẹ àṣẹ o. wọ́n hm? ti wá ṣe báyìí hm? a sì wá bọ́ sí gígùn ọ̀tí gígùn ọ̀nà àmọ́ ebe mi mo bí ọ torí mi mọ̀ pé ìwọ́kọ́ ló bí mi gbogbo bó ṣe máa ń bọ́ ọmọ sọ̀ tí mo ń gbọ́ òun ò bọ̀ sọ̀ ó sì gbọ́ o torí àlókè mi lẹ́yìn ọ̀run jìyà yìí náà lọ ájá àmù ìyá yìí náà nìkan ni o elédùn òjò gbọ́ ìyá àwọn ó dàbọ̀ èyí ní sòkú ọmọ o ọmọ yóò ní kú o. láàárọ̀ làwọn gbọ́dọ̀ dọ̀ yín fẹ́ o ó máa fẹ́ o ó lọ ilé ìwé lọ́jọ́ ìṣàánú mi ó máa fẹ́ o. ẹ lẹ́ o bàbá. Ah, bàbá ẹ pẹ̀lẹ́. Ah! kàṣà ẹyìn ṣé ọmọbìnrin ọ̀hún rèé ìyá rẹ̀ rèé hmm. wo ọmọ mi tọ́ọ̀rí yìí ti ń bẹ lórí ààrẹ ìwọ lọ fáwọn ẹ̀mí ọmọ yìí ọwọ́ rẹ ló sì wà bọ́ọ̀bá tí ì ṣe ń tọ́fẹ́ fún yọ̀ọ̀bá bẹ́ẹ̀ lọ àyàfi kọ́ gbà láti ṣe aya rẹ̀ kọ́ sì ṣe àdúrà fún ọ rí i pé lágán ni ara rẹ̀ ó yà ọwọ́ á kù sọ́wọ́ rẹ̀ báyìí tẹ̀mí èèyàn ò ní tọwọ́ rẹ̀ bọ́ o. ìrora burú díẹ̀díẹ̀ owó mi bíi bó wa wà ní ìlú fẹ́rẹ̀ ló ń pààlọ́ yìí.

kára rẹ ó yẹ àṣẹ o nígbà tó jẹ́ pé nǹkan tí ó wù ẹ́ sọ̀rọ̀ ó fẹ́ o. ah ló ti rí ah sórí. bá lò wò ó Elédùmarè ló ní kó ṣàdúrà fún ìwò mi ọba mi òkè lọ́yàn yẹn pọ̀ ní ẹ̀ẹ́sì rere ń bẹ̀ kíwọ náà wá ṣe dáadáa kó o tọ́jú aya rẹ o òun rèé o èyí tó bá wá kù nínú àìsàn tó kù lára rẹ mọ̀ pé yọ ọgbọ̀n dànù pátápátá ń bọ̀ báyà àti dúpẹ́ fọlọ́dúnmọ́rì kò sí ewu mọ́ ayọ̀ ló kù ẹ̀lẹ́ ẹ̀lẹ́. ìgbéyàwó èmi àti ẹ ti ń bọ̀ lọ́nà ẹ̀ yọmọdún yọmọ láàrin ṣe yàyàyà torí mo ti sọ fún ìyá mi pé ká lọ sí ìdá fúlàní lọ ná màálù àmọ́ mo á ní kí n béèrè lọ́wọ́ rẹ̀ kọ́ má ẹni pé mò ń rólé apá kan mò ń dápá kan sí bí màálù mélòó ló ń palẹ̀ rà. bí ogún. Ah! akíwùmí oorun tó wà bí ogún ò lè ká o gbogbo aráàlú ni mò ń bọ̀ tó fi kara kábíyèsí ah, yóò lọ́gọ́ta. Ah, <laughs> ẹ máa kó àpérò. Akíntúndé. Ah, Akínwùmí jẹ́ ẹ̀rí ọ. Eh, jọjú dákun. Dọ́kọ. Ah, ọmọ jọjú. Mo sá mọ̀ pé ẹ̀gbọ́n tàbúrò lẹ́mi àti Akíntúndé ń pera wa tẹ́lẹ̀. Àmọ́ ńgbà tá a ti mọ̀ pé a kì í ṣe tẹ̀gbọ́n tàbúrò ló ti wù wá ká jẹ́ lọ́kọ láya. Àmọ́ elédùn ọ̀fẹ́ kò síbi tí mò ń lọ. Àdá mi ò lè lójú méjì. Ìwọ náà ní ìfẹ́. Ẹ kí ló náà wàá tún eh ọmọjọjú lóòótọ́ lọ̀rọ̀ tí akínwùmí sọ fún mi mo nífẹ̀ẹ́ akínwùmí denudenu àmọ́ mo ti fi akínwùmí lẹ̀ fún ẹ mo ti yànda èyí méjèèjì kẹ́ ẹ jẹ́ lọ́kọ láya ohun tèmi tiẹ̀ ti torí ẹ̀ wá mo fẹ́ wá sọ fún akínwùmí pé mò ń lọ sínrin àjò ni kò jù yẹn lọ. akíntúndé dákúrò rẹ akíntúndé bó bá wa lọ nígbò lóde. akínwùmí mi ò ní pẹ́ rárá ìwọ pọpọ balẹ̀ àwọn akínwùmí ṣe jẹ́jẹ́ o ṣe jẹ́jẹ́ o. Hmm? ó dà kò burú wọ́n fojú mi sọ́nù o. máa padà bọ̀ àbí wọ́n fẹ́ máa tẹ̀lé lọ. kí wọ́n lédè tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ mm-hmm. ẹ̀rín rẹ nǹkan ọkàn. Mm kí a máa lọ àṣe mọ́. ọ̀hán ọmọ dojú ètò ìgbéyàwó tá à ń ṣe ń kọ́. mo sùn síwájú. tó ti à ń bínú nù. mo ní mo sùn. ẹ̀yin ìràwọ̀ ra ṣẹ̀kọ́ o ẹ múra ẹ kiri sádùúrà orúkọ tẹ ẹ fún mi lákàkọ́ yìí pé ọmọjọjú àbí kí. ọmọjọjú ni bàbá. orúkọ mu o mu o kò yíra padà nǹkan tí wọ́n fẹ́ sọ fún yín gan-an tààrà ni pé ẹ wo ìsàlẹ̀ ronú dé odò okùn yín ẹni tẹ́ ẹ rí i pé ọmọ yìí bá nífẹ̀ẹ́ sí yàtọ̀ sí ọmọ tẹ́ ẹ mú wáyìí òun ni ẹ ro kẹ́ bá lè la ẹ̀mí ọmọ yìí o. bàbá akíntúndé ẹ̀gbọ́n rẹ̀ ni àmọ́dé ó nífẹ̀ẹ́ rẹ̀. ṣebí ó nífẹ̀ẹ́ ara wọn pẹ̀lú akíntúndé. ó nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́dé ẹ̀gbọ́n rẹ̀ ni. ó nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ akíntúndé mo ń bọ̀. bójú bá ń pàkan rẹ gbogbo wa báyìí kò lè jíjọ ń pa àrùn tí ń so gọ́fà ní sọ̀dún tí ń sábóyadé gbogbo lọ́ọ̀yà pátá ní í ṣe bí ṣe ń ṣe ọ́ ní ṣe mí ọ̀rẹ́ mi o akéwùmí ọ̀yàtọ̀ akéwùmí ọ̀yàtọ̀ bí mo ṣe wá wò yìí ó dàbí ni pé ìwọ lọ fẹ́ rí wàá bá mi tara ṣàṣà báyìí ó bá mi lọ yọjú sí akéwùmí dákun torí Elédùmarè jọ̀ọ́ má jẹ́ kó kú òkú rẹ̀ wúlò fún wa ayé rẹ̀ gangan la fẹ́ lò. ẹ ẹ ọmọ jọjú ọmọ jọjú ìwọ náà mọ̀ pé mo fẹ́ràn akínwùmí mo fẹ́ràn ẹ̀dẹ́núdẹ́nù àmọ́ nítorí ìfẹ́ ìwà àtàkínwùmí ni mo ṣe ń sá fákínwùmí mi ìfẹ́ kí nǹkan kan ṣèfẹ́ yín mo fẹ́ kẹ́ ẹ bá fẹ́ yín kalẹ̀ ìdílé tí mo ṣe ń sá fún akínwùmí bí n bá yọjú sákínwùmí wàhálà ó sì máa ṣẹlẹ̀ ẹ ọmọ jọjú. ọ̀rọ̀ ẹ yé mi ṣùgbọ́n kíní ni mo fẹ́ kọ́ mọ̀ ejò ó ṣe fi sórí òrùlé sùn o iná ni ò ṣe fi sórí òrùlé sùn torí tá a bá fi ejò sórí òrùlé sùn tá a bá sùn tán ó ṣeé ṣe kéjò ó sùn ṣùgbọ́n tá a bá fi iná sórí òrùlé sùn tá a bá sùn tán iná ọmọ jò ni o níbi tọ́rọ̀ dé dúró yìí a gbọ́dọ̀ jẹ́ kí akéwùmí ó kú màá gbọ́ ìyá mi ti mú ọkàn ti fi kéjì ó ti gbókò awo lọ ibi tí ìyá mi lọ ibẹ̀ náà ti sọ fún wa wípé ẹnìkan bẹ ló kan àyà ọmọbìnrin tó fẹ́ tọkàntọkàn pé àfi tó bá rí ẹni náà ló tó lè dìde ìgbà yẹn mo tó mọ̀ pé akéwùmí ojú lásán báyìí ló fi fẹ́ mi kò fi ọkàn rẹ̀ fẹ́ mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kó kú tó o bá tí wọ́n bá wá yọjú sí i ó ṣeé ṣe kó dìde nítorí pé àìmọye ìgbà náà ti fi orúkọ mi náà ti fi kọrin sí létí ṣùgbọ́n tó kọ̀ tí ò dìde torí èmi ṣeré kó lọ kó rọrùn fèmí náà ẹni tí gbogbo òlu ti mọ̀ tó yẹ pé gbogbo ayé ló ti mọ̀ wípé e, èmi ni ọkọ àfẹ́sọ̀nà rẹ̀ tá a ti dájọ́ gbéyàwó sójú ọ̀nà tó wá ṣeéṣe kí n wá gbé ìfẹ́ mi kí n wá gbé fẹ́ lómi kò ṣeéṣe kó rọrùn fèmí náà ojú ni mọ̀ lù ń rọ ọ̀bẹ ọ̀dà lọ́rùn ẹnì kankan ọmọjọjú ǹjẹ́ mo mọ̀ pé tí n bá lọ sí ọ̀dọ̀ akínwùmí bí akínwùmí báyìí lè lajú tó rí mi bí akínwùmí báyìí lè lajú tó rí mi ó tún lè dá nǹkan mi lẹ́sọ̀ ọ̀pọ̀ akínwùmí ìdí rèé tí mo ṣe ń sá o. akitunde ìwọ fọ̀rọ̀ lẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ sì tó kù ntọ́ bá kú a máa sọ lẹ́yìn bá tó bá tiẹ̀ yọjú tó bá yajú tán nítorí ààyè rẹ̀ la àfọ́kù ẹ̀. ọ̀dà já lọ. ibo ẹ já lọ. àlejò lọ ntọ́ lè fa wàhálà gan-an gẹ́lẹ́nu ọmọ pé tó bá ti rí o tó ti rí èmi ńgbọ̀ bá lajú ìwà láàmì ni ìwọ lọ ayé mọ̀jẹ̀ gbà tẹ̀mí ti para bẹ̀ ṣébí ni mo sọ abọ́ bẹ̀ fún ọ yìí ìwọ ni o lọ mọ̀jẹ̀ kó ti rí èmi báyìí. ọ̀dà tí n bá lọ tí n bá bọ̀ n máa jábọ̀ fún ọ jẹ́ n sáré lọ. ọ jèrè akéwìtì mo ti wà náà mo ti gbọ́ mo fi lédùmarè sìn ọ́ ọmọ yóò onídùú ọba àgbàǹsí tára ọmọ mi bá yá ah, inú mi ọmọ dùn. a rẹ̀ máa yá gbogbo wa láàmú ń ṣe gbogbo owó ọmọ ọ̀nà kàbẹ́ fẹ́ kọjá síná ẹ̀ mọ̀ dà gbọ́nàgbọ́nà làṣà. owó ọgbọ́n owó ọgbọ́n kọ́lọ́ sábà fún lálàáfíà. àṣẹ náà dá wọn tó. àdúgbò àdúgbò àdúgbò mo bá yín yọ̀ irúmọlẹ̀ ti ṣeun àti omi ti dìde. elédùn amọ́mọdún eh, ìyàwó ẹ bá ń jọ ẹ bá ń jọ. Eh, eh, àmọ́ bí mo ṣe wá ń ṣe kùkárí pé kí n perí akíntúndé ọ̀hún n ò mọ bó ṣe nìdé gbèrègbè ọdọọdọ mi ọba ṣì nìdé ìyẹn wọn akéwùn mi. ó ti dìde bá. ó ti gbéra sọ. Ah, elédùn ọmọ ṣe o. ẹ ẹ wà mo dá wọn dúró dè yín nítorí òun àtẹ̀gbọ́n rẹ̀ bọ́n ti ríra wọn wọ́n múra wọn kọ́ńkọ́ lọ́rùn ah. wọ́n ní ọ̀wọ́ òde ah. ẹ̀ka rẹ̀ ẹ̀ka rẹ̀ ẹ̀ka rẹ̀. ìyàwó ẹ bá mú ẹni pẹ́ ìyàwó ẹ bá ń lọ hmm. ẹ fi kórìíre. Eh, akínwó pẹ̀lẹ́ bó wà ní. Hmm, kò sí ohun tó wá wò mí lórí àìsàn tí mo ní. Hmm àti àdúpẹ́ akínwùmí ó ti wá ohun tó yà mí lẹ́nu látìgbà tó ti wà ní dùbúlẹ̀ àìsàn gẹ́lẹ́ tí mo dọ́dọ̀ ẹ̀ báyìí ló dìde ó yà mí lẹ́nu o. ó di dandan kó rí bẹ́ẹ̀ mo sá mọ̀ pé nǹkan méjì ni mo nífẹ̀ẹ́ sí jù òun ni ìwà akíntúndé àtàwọn ìyá mi méjèèjì ó yẹ kó mọ̀ pé ìwọ lẹni kàn mí ìwọ lẹni tí mo nífẹ̀ẹ́ sí jù lọ àmọ́ ìṣẹ̀dá ni kó wá papọ̀ kódà ìdùnnú mi gan kọ́ ni mo fi gbà fún mọ́jọ́jú àmọ́ náà. wo wo wo wo wo kò tẹ̀ sẹ́ni máa kú nu gbogbo wa àtọmọ́jọ́jú àtiwọ́ àtẹ̀mí gbogbo wa báyà àlàáfíà la máa wà kò sẹ́ni máa kú mọ́nú wa ayọ̀ ni. orí ẹ̀ mo ṣe ní omu mi wá di igi mo pé di ilé mi àti ẹ ṣeré láti kékeré. ó ti pẹ́. ló dé ara tuntun máa lọ abúlé bó ṣe ìbá mi lẹ́rù akínwùmí kí ló dé ajúmi ajúmi mo ah, pe kíní ti pọ̀ ajúmi ajúmi ah, mo gbé ọ ajúmi ajúmi má ṣe báyìí ajúmi jọ jọ má ṣe báyìí ajúmi èmi àti ẹni kọ́lá wà káàkiri ẹni máa bá ń káàkiri ìjọba. Ah, ọ̀ ẹ̀ ọ̀tá ni wàá lọ pọ̀ wọ́n wà ló pẹ́ ìgbà ní ẹjọ́ ẹ bá gbà jù mí àgbo àjùmù bá ti dé àjùmù ẹ̀yẹ ló pẹ́ jẹ́ gbàgbé. pa mí lẹ́rìn lọ́jọ́ ìgbéyàwó ìgbéyàwó kù sí dẹ́dẹ́ akéwọ̀ mi ò sì pa mí. Ah, ah. ìkànnì kú o. ti ń tanná yànrànyànràn iyùn ohun ìlẹ̀kẹ̀ ọ́fíìsì akínwùmí ọ̀fẹ́ sáré lọ àìtúndé owó akínwùmí sóògùn tó lè fi lẹ́ o àgbọ̀dọ̀ gbọ́ dúró ní lórí ẹni tó sojú ẹni kò dàbí ẹni tó sẹ̀yìn ní rárá lọ́tọ̀ gbogbo aráàlú mọ̀ pé mi ní ọgbà fẹsọ̀tẹ̀ ṣùgbọ́n wọn gangan lọ́fẹ̀ẹ́ kí n mọ̀ pé akínwùmí ò kì í ṣe àbúrò mi gbogbo ìfẹ́ tí mo ní sí akínwùmí gẹ́gẹ́ bíi ti àbúrò ó di ìfẹ́ ti taláya akínwùmí wá wù mí gẹ́gẹ́ bíi aya kòkòrò ayé ò wá jẹ́ gbádùn òdìdòdó àṣé bó ṣe ń wù mí bẹ́ẹ̀ náà ló ṣe ń wọ akínwùmí. Fúnkẹ́mi Akínwùmí Gbígbódò Akínwùmí sílé ọ̀rọ̀ mọ́ lákìí láti kékeré ìdígì ilé mi àti Akínwùmí ti jọ ń ṣeré nígbà tá a sọnù tá a ríra wa mọ́ ìdígì náà láti pàdé ìgbà tí Akínwùmí tún máa kú ìdígì náà ni ó jẹ́ kí n mọ̀ pé ìdígì la ti ṣeré ìdí igi náà ni akínwùmí kú sí akínwùmí má rìn jìnnà àjọ ń lọ ni akínwùmí dúró dè mí mi lè wà ní ayé kí n dáwọ́ láì sí ìwà akínwùmí akínwùmí dúró àjọ ń lọ ni. mi wá òun sí. Ah! Akíntúndé ayé mi ooo ah! ayé mi rú kí ni irú àjálù wo lè máa jẹ ní ọ̀nà ilé kò máa rí Akíntúndé ah! àṣetorí pé òun náà fẹ́ parẹ́ sí i ló ṣe kí wọ́n á pàdé rẹ̀. wá bí tẹ́tí sí lọ́wọ́ ah! Elédùmarè ikú akéde méjì akétúndé akákéwòlé ọmọ sí o lóòótọ́ lóòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé ẹ̀yin méjèèjì ẹ fẹ́ràn ara yín ẹ̀mí kan jẹ́ sábàbí láàrin yín ni o ikú ẹnì kankan yín kò gún mi mo sì gbàládùá gbogbo ojú tí wò mí tẹ́mi ò rí àti títí gbọ́ mi ẹni fọwọ́ gbòkú ọmọ sí o ẹni gbé táyà sí bẹ́ẹ̀ sì ni ẹni gbé tọkọ sí Akíntúndé òkú náà ní láre mo lọ pe àwọn aráàlú kí wọ́n ràn mí lọ́wọ́ ká palẹ̀ tiẹ̀ náà ká sẹ̀sọ̀ fún wọn náà gẹ́gẹ́ bó ṣe sọ àjẹpẹ́tọ̀ ọ̀fẹ́ ló ti sọ fún mi bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan Akíntúndé ah elédùà ah ìyà jẹ mí akíntúndé akíwùmí àwọn méjèèjì lọ́jọ́ kan ṣoṣo ah, èmi mo pa àwọn méjèèjì o ah, èmi mo pawọ́ èmi mo fi lára àtòwú jíjẹ ni mo fi pa àwọn méjèèjì wọn ò bá má kú báyìí elédùwà dáríjì mi ah, jẹ́ mo lè rí dáríjì báyìí gbogbo wo sì wá lára elédùwà wọn ò mọ̀ pé wọn ò dání bá ti bá wù ọ́ olúwa o mo lè dúró síbi tó ti ń ṣìṣe fún wọn báyìí ojú wo ni mo fẹ́ fi máa wo wọn ojú wo mo fẹ́ káráyé gbègbè níbi tá a ti ń sin òkú akínwùmí àti akíntúndé n ò rí ọ ń mo lè wà ń bẹ. èmi èso ọjọ́ ẹkún rẹ ṣebí mo mọ sọ fún ọ nípa ìwà ìlara àtowú jíjẹ tó o mọ̀ ń wù àbí wọn sọ fún ọ èmi yìí náà lọ́tà rẹ̀ o wá jókòó òsùnkún mò ń gbọ́ tó ń sọ yí pé bóyá lo lè rí ìdáríjìn lọ́dọ̀ Ọlọ́run ọ lè rí ìdáríjìn toró lórí burúkú èèyàn aláìdẹ èèyàn burúkú ẹni téèyàn ń rí sá téèyàn jí kó òun nìwọ kiri burúkú yìí ìwọ wá jókòó wá ń sunkún ẹkún òsì wo ló ń sun ọ lè rọrùn wọ sórí mọ̀nà tí wọ́n gbọ́ ni wípé yóò tètè dáa tó bá lọ ṣe bí Akíntúndé ṣe ṣe àwọn jáde wá mo gbọ́ pé lára ni mo fi pa owó méjèèjì o. àsìkò yìí kọ́ lásìkò ẹ̀kú rẹ̀. lákùnrin ó ní èyí. Elédùwà dáríjì mi òun ọmọ pé wọ́n ti fọwọ́ ọ̀tá ni ó. Akíntúndé o akínwùmí ẹ foríjì mi lọ́nà ọ̀run ẹlẹ́dàá yìí kò dáríjì mi wò pọ̀npọ̀. <laughs>